جمالك في عيني وذكرك في قلبي وحبك في قلبي وكيف تجيب وحبك في قلبي وكيف تجيب لا تقصفون látàkọ̀ ní fúnà ní ṣùgbọ́n wọ́n sì rí náà àná àwọn ìdìbò pẹ̀lú nínú àmàdé. وبقول من شرع شريعة نسيره وعلى مقولة الكريمة نهتدي لا تكذفونا بشذوذ فإننا سرنا على نهج الكريم لمحمد وبقول ما شرع شريعتنا سنه وعلى مقولته وبكل قول نستدل بآية أو بالحديث المستقيم بالمسند أو بالحديث المستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa lánàá nígbà tí a bẹ̀rẹ̀ Ramadan a ṣàlàyé fún wa wípé àwa tá a jẹ́ mùsùlùmí ọpẹ́ tó ga jù tí a gbọ́dọ̀ máa dún fún Ọlọ́run ọba tó jẹ́ pé òun náà ni a máa kọ̀ dámà àwọn ọpẹ́ náà á tì wọ́n síwájú gbogbo àwọn ọpẹ́ yòókù òun náà ni ọpẹ́ lórí àwọn àdẹ̀kùn mẹ́ta ìdẹ̀kùn alákọ̀ọ́kọ́ òun náà ni ni'matul islam ìdẹ̀kùn pé ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ mùsùlùmí abẹ́lọ́wọ́n ọba tó ti pè wá ní mùsùlùmí kọ́lọ́n kó pa wá ní mùsùlùmí kọ́lọ́n dínkọ́ ajẹ́ ní àlìjánná pẹ̀lú sábàbí islam ìdẹ̀kùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ní mọ́tòlẹ̀ àáfíà ìdẹ̀kùn bí ọlọ́run bá fún yẹn ní àlàáfíà àìsàlàyé lè nà fún wa ní àná bí àlàáfíà ti ṣe kókó tó ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan aláàfíà làbújó kù síbí kọ́lọ́run kó má gba àlàáfíà rẹ̀ ní kọ̀ọ̀kan wa àwọn tí ò lálàáfíà àbẹ̀rẹ̀ wọn bá fún wọn kọ́lọ́run kó bá ṣe àlàáfíà fún ní kọ̀ọ̀kan ìdẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ní mọ́tòlẹ̀ amni òun náà ni kí ọlọ́run ọba ó fi ìyàn ní ọkàn balẹ̀ àwọn ìlú tó jẹ́ pé kò sí fọkànbalẹ̀ ń bẹ àwọn tí wọn kò lè rọrùn fún wọn láti máa ṣerú nǹkan táwọn ṣe yìí ìfọkànbalẹ̀ la ní lágbègbè wa yìí òun náà ní bẹ lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wa tá a fi jókòó yìí ìfọkànbalẹ̀ náà kọ́lọ́n kó yọ kúrò ní ọ̀dọ̀ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó má jọ kú ní agbègbè yìí náà gbogbo mi tí o sì fọkànbalẹ̀ kọ́lọ́n kó bá fi fọkànbalẹ̀ síbẹ̀. so àwọn eléyìí ni àwọn ìdẹ̀kùn mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn tá a jẹ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ máa ti síwájú gbogbo nǹkan gbogbo ìdẹ̀kùn tó wá kù yóò wá máa tẹ̀lé lẹ́yìn náà ni so gbogbo ìdẹ̀kùn tó wà bá mi síbẹ̀ ní kọ̀ọ̀kan wa tí mo wá náà dúpẹ́ lé lórí kọ́lọ́n kó gbọ́ pẹ́ wa lórí ẹ̀ kọ́lọ́n kó wá sálẹ̀ kún ìdẹ̀kùn fún ẹnì wa èyí tí àwa ni tí mo dúpẹ́ lórí ẹ̀ náà ni pé ọlọ́run bá sọ wa láti àná ó sọ wa di òní ìyẹn ni ní mọ́tòlì ìbìkọ́ ìdẹ̀kùn kọ́lọ́run sẹ́yìn kù sórílẹ̀ ayé oore ni kọ́lọ́run sẹ́yìn kù sórílẹ̀ ayé yóò jẹ́ oore fáwọn míì yóò dẹ̀ jẹ́ aburú fáwọn míì àwọn míì ò ti bẹ̀ wọ́n ti máa ṣiṣẹ́ dáadáa wọ́n wà lọ jẹ́ ẹni sí pé wọ́n wà lọ ṣiṣẹ́ aburú wọn wà dẹni tí ọwọ́ náà kọlọ kọmọ pètè wọn bẹ́ẹ̀ àwọn míì dẹni iṣẹ́ aburú wọn máa ṣe látara pé Ọlọ́run bá ṣe wọn kò sórílẹ̀ ayé wọn padà jẹ tí ó tún wọn lọ máa ṣiṣẹ́ dáadáa wọn padà wà á rí àlùjáná Ọlọ́run ṣùgbọ́n àwọn àti wa báyìí àgbà pé iṣẹ́ dáadáa là ń ṣe torí pé àdókò à ń gbọ́rọ̀ Ọlọ́run iṣẹ́ dáadáa nínú àwọn àṣẹ dáadáa tó lọ́ bá fẹ́ kéèyàn máa ṣe àti wá wà níbi iṣẹ́ dáadáa báyìí ìsẹ́kùtọ̀ lọ́wọ́ bá ṣẹ̀ wa kù yìí kọ́lọ́n kó ṣe ní tí a fi ní kó lórí iṣẹ́ dáadáa yìí kọ́lọ́n jẹ́ ká wa kú sórí iṣẹ́ dáadáa náà kọ́lọ́n kó wa ṣe wá ní àlùján náà la hawla wala quwwata illa billah. ẹ̀rí ìbára wa sọ̀rọ̀ tí a bá wa sọ̀rọ̀ ní àná súrà tí a wà ní ọdún tó lọ òun náà ní súrà tó lè hajj ibi tá a ti wá gbé lánàá òun náà ni sọ́tò ájì jẹ́ Quran twenty two aya tí a ti bẹ̀rẹ̀ lánàá òun náà ni aya twenty five àka twenty five aya twenty six tí a ń kà lọ́wọ́lọ́wọ́ àti ìkàtà òun náà ni a ṣe tẹ̀síìrì ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n aya twenty five náà òun ni a kọ́kọ́ sọ ìtumọ̀ rẹ̀ fún wa ká tó máa bá tẹ̀síìrì tòrí lọ níbi ìparí àyà twenty six nígbà tá a bá twenty six náà ọlọ́run bá ń sọ fún wa nínú the hajj quran twenty two àyà èyí tó jẹ́ àyà twenty five tá a kà lánàá ọlọ́run bismillahir rahmanir rahim. إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام والمسجد الحرام الذي جعلناه للناس سواء سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذكر من عذاب أليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ويصدون عن سبيل الله ويصدون عن سبيل الله والمسجد الحرام والمسجد الحرام الذي جعلناه للناس سواء للآكف فيه ولباد ومن يرد فيه بإلهاد بظلم نزكه من عذاب أليم ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ó sọ fún wa ní àná ọlọ́run ọba ń ṣe àlàyé fún wa ó ní iná lẹ́dí iná kábàrú. àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ti ṣe kèfèrí sọ́lọ́run ìyẹn ni pé àwọn tí wọ́n ṣe àìnígbàgbọ́ sí ọlọ́run náà. wáyà sùdúnà sábìlélá. wọn ò tún fi máa ní ìṣe kèfèrí sọ́lọ́run ẹ ń bá tún fẹ́ ṣe tọ́lọ́run àwọn èèyàn yìí tún ń dí àwọn tó fẹ́ ṣe tọ́lọ́run lọ́wọ́ òun jẹ́ wọn ṣe tọ́lọ́run. wàlí masjidil haram. àwọn tá a tún sọ yìí lẹ́yìn pé wọn ò jẹ́ káwọn èèyàn ó ṣe tọ́lọ́run ẹ má fẹ́ kírun wọn ò jẹ́ ó kírun ẹ fẹ́ gbààwẹ̀ wọn ò jẹ́ ó gbààwẹ̀ ẹ fẹ́ ṣe dáadáa tó bá náwó sójú ọ̀nà tọ́lọ́run ó ní à tó bá ti náwó sójú ọ̀nà tọ́lọ́run ó padà dolo sí ni wọn ò jáwọn èèyàn orí tọ́lọ́run ọba ṣe ẹ fẹ́ gba ìsìláàmù wọn ò jẹ́ gba ìsìláàmù àwọn wọ̀nyí pátá yányán wọ́n ń dí àwọn èèyàn lọ́wọ́ kó níbi ojú ọ̀nà tọ́lọ́run wọ́n tún wá dí àwọn èèyàn lọ́wọ́ ní wọn ò jẹ́ wọn ó lè lọ sí ilé ọlọ́run mọ́sálásí tó jẹ́ mọ́sálásí alápọ̀nlé ilé ọlọ́run ọba tó jẹ́ káàbà wọn ò jáwọn èèyàn ó lè débẹ̀ gẹ́gbà ṣàlàyé fún wa lánàá pé àwọn kan àwọn kèfèrí Mẹ́kà wọ́n dí ànábì lọ́wọ́ àtàwọn sọ̀hábà rẹ̀ wọn ò jẹ́ wọn ráàyè wọ Mẹ́kà láti wá jọ́sìn fọlọ́run ọlọ́run fi ń ṣàpèjúwe fún wa àdúgbò tó bá tún dẹrú ẹ̀wò lásìkò tá a wà nísìn náà. àlẹ́bí jáàlì náà wọlé náà sí sáwá àlìlẹ̀ hákìmù bèrè wàlúbáàdì. èyí tó jẹ́ wípé ilé ọlọ́run yìí ọlọ́run ọba ò ṣe ní ààyè fẹ́ni kankan torí pé àwọn ará mọ́kà nǹkan táwọn ń wò ní pé ilé ọlọ́run yìí àwọn làwọn ní orí ilẹ̀ àwọn lọ́wọ́ àwa ṣàlàyé fún wa lánàá yìí pé ó kàn wà lórí ilẹ̀ wọn ni ọlọ́run ló ní ọlọ́run fi sọ fún wa wípé sàwa ja alinahu ọlọ́run ilé yìí àwọn ọlọ́run ọba ṣe ní ilé kan tó jẹ́ wípé sàwa anilẹ̀ akéfòfì ì àwọn tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ń gbé ìlú mọ́kà ni wọ́n ń gbé bákan náà ni wọ́n ti rí wàlíbáàdì àtàwọn tí ò gbé ìlú mọ́kà tí wọ́n ń gbébi tó jìnnà sílẹ̀ mọ́kà bákan kan náà láti rí pẹ̀lú ní náà ọlọ́run nìkan ló ní ẹnìkan kọ́ ló ní. wàá يرد bihi بإلحاد بظلم ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé àwọn tó bá dánrú eléyìí wò wọ́n ní níparí ayé ayé ọlọ́run sọ pé àwọn tó bá dán wò nùdí kò ń rìn àdá. àwọn tí bá ń dí àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n jẹ́ wọ́n ṣe tọ́lọ́run àwọn tí òjá àwọn èèyàn ò dé káàbà tó jẹ́ lé ọlọ́run tí wọ́n jẹ́ wọ́n lọ jọ́sìn bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn tó bá ń dánrú eléyìí wò ọlọ́run ní á wọn tọ́wò ìyà ọlọ́tún wa sọ ọ̀rọ̀ míì tí àwọn tí ń yan àwọn tó náà tún fẹ́ sọ yìí náà àwọn náà tún jẹ́ ìyá ẹlẹ́ta ìlérò ọlọ́run wa máa yóò ti fi ìbí ìlàjì bẹ́sọ̀lù mi. ọlọ́run yẹn tó bá tún wá gbèrò tó bá dé káàbà tó fẹ́ jọ́sìn fọlọ́run ọba ní káàbà ó wà ní káàbà ó dúró sáàyè yẹn kódà kó wá sí àbẹ̀wò sí mẹ́kà ni irú ẹni bẹ́ẹ̀ tó bá ti wà ní arọ́mọ ọlọ́run ó ti di èèwọ̀ fún kó tún máa gbèrò pé òun fẹ́ ṣàbùrú fún ẹnìkan ẹ bá ti gbèrò pé òun fẹ́ ṣe aburú ó fẹ́ ṣẹbọ ni o ó fẹ́ ba tèèyàn jẹ́ ni o ó fẹ́ ṣépè fẹ́ ni o wá ní kaaba lówó ti lọ ṣépè fún gbogbo ẹni tó bá lọ dẹ́rù àwọn eléyìí wò tó pé ilé ọlọ́run tó lọ ọ wá lọ nínú èròǹgbà rẹ̀ kò tí sọ jáde gan ó kàn nínú èròǹgbà ni ọlọ́run ẹni tó bá dẹ́rù ẹ̀ wò nílé ọlọ́run nùzíkì ọlọ́run ẹni bẹ́ẹ̀ tọ́wọ́ ìyá ẹlẹ́ta ilé ààyè tẹgbẹ́ amadis kan fún wa lánàá yìí pé òṣìṣẹ́ ọlọ́run ọba sọ yìí pé ẹni tí àwa tá a já mùsùlùmí tá a bá gba èrò nǹkan nínú ẹ̀mí tí a bá ti sọ jáde tá a ti ṣe ọlọ́run ní fìyà jẹ wá ṣùgbọ́n ní káàbà tí yàrá wà ní káàbà ọkàn gbèrò rẹ̀ nú ẹ̀mí lásán ọlọ́run bá tó ẹgbẹ́ ajẹ́pà burú ni ọlọ́run fìyà rẹ̀ jẹyàn tí ó sì èmi ti mẹ́ nàm. wà náà lè bẹ̀rọ̀ ìmọ̀ ọlọ́ba wa fẹ́ ṣàlàyé fún wa bí káàbà ti bẹ̀rẹ̀ àṣàlàyé ẹ̀ fún wa lánàá bọ́lọ́wọ́ bá ti gbà nábì Ibrahim tó ní kó máa mú ájàrò àtọmọ Ismail kó gbé tí wọ́n fún lọ́yàn lọ́wọ́ tó kó máa gbé wọn bọ̀ wá sí ilé gbogbo eléyìí la ṣàlàyé fún wa lánàá ọba ló pe anabi Ibrahim ó ní kó máa bọ̀ wá sí ibi makanel bait ibi ilé ọlọwọ ọba ti ṣe bethlehem ní fi ìyàwó síbẹ̀ àtọmọ Ismail síbẹ̀ tó pẹ́ ọlọ́sẹ̀ wá kó wá ọlọ́wà nígbà wàyí nígbà wà ní Ibrahim makana bayit ọlọ́wà nígbà tí àwọn ọlọ́run ọba nígbà tí a lọ yàn láàyè fún anabi Ibrahim a lọ sọ pé ààyè tí anabi Ibrahim tí ó stéèsì tó ẹ pé yóò ti wá mọ ilé fọlọ́run ọba a lọ sọ fún pé ìwọ Ibrahim lọ sọ kalẹ̀ sí ààyè tá a fẹ́ kọ́lé ọlọ́run sí ọlọ́ba nígbà tá a yàn fún Ibrahim. Allah tushrik bi shay'an. ọlọ́ni ìwọ Ibrahim ọmọ ilé ìfẹ́mi ọlọ́run ìgbà tó o bá mi ọlọ́run ọba láàtú ṣìríkì bí ìṣe àná ntí o gbọ́dọ̀ ṣe náà ni pé o gbọ́dọ̀ ṣe ṣíríkù o gbọ́dọ̀ ṣe ẹbọ sẹmi ọlọ́run ọba láàyè yìí àwọn sọ fún wa pé ṣíríkù bíi àwọn ànábì ọlọ́run ọba òkè ṣẹbọ ṣíríkù níyà ni. Yani ẹbọ tí máa wà nínú èròǹgbà èèyàn téèyàn ọmọ sọ pé òun ṣe nǹkan èèyàn ṣe nítorí ẹlòmíì tó yàtọ̀ sọlọ́hún ọlọ́run bá ń sọ fún anabi Ibrahim pé má jẹ ẹni tí ó máa jẹ pé yóò ṣe nǹkan yìí ilé tó fẹ́ mọ yìí ọgbọ́dọ̀ má nítorí tèmi ọlọ́run nìkan ni ọ gbọ́dọ̀ ṣe bọ́nú àníyàn rẹ̀ náà. wàtọ́ nílí bẹ́ẹ̀ tí a lè tọ́ ibi náà wà lóko lè tọ́ ìfihìnà ọlọ́wọ́ aṣọ fún anabi ibrahim igbe ìwọ anabi ibrahim o ọ wàá ṣe ìmọ́tótó ilé mi ó ṣe ìmọ́tótó ilé mi àti lọ́ka àyà kan fún anusuatu bakọ́rọ̀ tó yẹ pé anabi ibrahim àti anabi ismail àwọn méjèèjì lọ́lọ́run ọba ní kí wọ́n ṣe ìmọ́tótó ilé ọlọ́run ó anusuatu bakọ́rọ̀ bẹ́ẹ̀ sọ ọlọ́run bá ń dojú kọ ibrahim bíi pé wàtọ́ hírbáyìtìyà mi àwọn afọ́ni tẹ̀síìrì wọ́n ṣàlàyé fún wa wípé ààyè tílé ọlọ́run ọba wà àwọn tí wọ́n jẹ́ àwọn àràn júrí umu àti àwọn àmàlíkọ̀ tí wọ́n ti ń gbé pẹ̀lú Hajar àti Ismail àwọn tí wọ́n ti ń sin òòṣà wọ́n ti kó òòṣà wọn dà síbi ilé ọlọ́run ọlọ́run ní kí àná Ibrahim mú òòṣà yẹn kó kó gbogbo ẹ̀ kú òun kó wá kọ́lé ọlọ́run wọ́n tún ní ààyè yẹn àwọn kan ti ń da ìdọ̀tí síbẹ̀ ọlọ́ba ní kí anabi Ibrahim kó kó gbogbo ìdọ̀tí ibẹ̀ kó kó kú òkú tó kọ́ ilé yẹn fọlọ́run lọ́ọ̀fi ń pa aláṣẹ yìí pé ṣèmọ́tótó ilé mi ló jẹ́ pé anabi sàlẹ̀ sàlẹ̀ ọlọ́run ní kí wẹ́n náà ṣẹlẹ̀ sáà níbí àwọn tí wọ́n jẹ́ àmùsùlùkù wọ́n ti kó gbogbo yín tí ń jẹ́ asinam òòsà wọ́n ti kó sí gbogbo Mẹ́kà padà àgbà ó wá mú gbogbo tí ń jẹ́ òòsà yẹn wa fọ fọ̀ mọ́ kúrò ní gbogbo ilé ọlọ́run ọba ọlọ́run náà tún pa nábì Ibrahim lásẹ̀ ń bi pé tọ́ yẹrẹ báyìí tó. ọ̀rọ̀ tí a lè tọ̀ ṣe mi má wọn kankan wà ń má kí gbé kankan kalẹ̀ ń ọlọ́run kí anabi ibrahim ṣe Ismail ọmọ yẹn náà kó kún lọ́wọ́ kí wọ́n jọ ṣe náà وطهر بيتي للطائفين والقاهرين àwọn ni àwọn wo ni wọ́n fẹ́ ṣe ìmọ́tótó ilé ọlọ́run ọba fún lè tọ́ ìfínà àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ tà wá fúlé ọlọ́run ibi tá a bá tẹ̀sí di lánàá nìyẹn àwọn tí wọ́n fẹ́ tà wá fún ilé ọlọ́run ilé ọlọ́run ọlọ́run ọba gbé kalẹ̀ ni kó jẹ́ ilé tó jẹ́ wípé wọ́n ó máa tà wá fún ẹ̀ wọn ò máa tà wá fún ẹ tẹ́gbẹ́ àwọn èèyàn ọmọ ta ní gbogbo gbà ní gbogbo àsìkò àwọn èèyàn ọmọ tà wá fún ẹ yàtọ̀ sí pé a lọ sí àjì pé a lọ tà wá fún lé ọlọ́run èèyàn lè lọ ilé ọlọ́run tí ó lọ tà wá fún ẹ láti wọ́n lọ sí àjì rárá tí ó sì ṣe pé yóò tà wá fún lé ọlọ́run gbọ́dọ̀ bá dé mẹ́ka ilé ọlọ́run wọ́n ń wá fún ẹ láì gbogbo àsìkò ni lọ́sàn-án lóru wọn tàwa fẹ́ kéjìgbà wọn á di àsìkò ájì nìkan ni wọ́n fẹ́ wá tàwa fúlẹ̀ ọlọ́run àbí wọ́n wá ṣe wúmúrà wọ́n wá tàwa fúlẹ̀ ọlọ́run èèyàn lọ lé ọlọ́run lẹ́ni time tó bá wù yóò lọ tàwáàfù yàtọ̀ sí pé ó ní àníyàn kó fẹ́ lọ ṣe umra àbò fẹ́ lọ ṣe hajj so èèyàn ní access pé kó lọ sílé ọlọ́run kẹ́nìyàn kó sì máa lè kú mbẹ́ ní any time nínú àsìkò kí wọ́n mọ̀ ní à ah, ilẹ̀ ti ṣúbà nísìnyí à ah, ẹ̀yàn fẹ́ kó lè tàwáàfù bí àsọ fún aláàmì pé òṣìṣẹ́ ọlọ́run máa ní gbọ́dọ̀ lẹ́ni kankan kó mbẹ́ ilé ọlọ́run ọgbọ́dọ̀ jẹ́bi tí wọ́n máa tàwáàfù ní gbogbo ìgbà ni látara báyìí àtúnwá gbọ́dọ̀ ní ilé míì má táwa gbé kalẹ̀ táwa ní káwọn èèyàn tún wá máa tàwa fún ẹ ẹ ń bá ṣe léyìí rẹ níbẹ̀ yóò jí àwọn ẹjọ́ ọlọ́run tí ó ṣe méjì bẹ́ẹ̀ bọ́dúnṣe ọlọ́run bá gba maka padà àwọn tí wọ́n já àwọn ará maka nígbà tí wọ́n ti ń ṣe bọ́ sọ́lọ́run gbogbo ìlú kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n sopọ̀ mọ́ ìlú maka gbogbo wọn ni wọ́n ti ní ilé kan táwọn náà wá lọ kọ́ tí wọ́n ń tàwa fún ẹ̀ bí wọ́n ti ń tàwa fún bẹ́tìlátìk wọ́n kó sàsíbẹ̀ òsàlù wọn wọ́n kó síbẹ̀ ṣùgbọ́n wọ́n gbà wípé gbogbo òòṣà táwọn bá ti ṣe pátáyányá gbogbo tàwáfù táwọn bá ti tàwáfù nílé táwọn ń tàwáfù nílé tó bá ti wá di àsìkò tá a máa ń ṣe áàjì yẹn wọ́n wà kó gbogbo òòṣà wọn wọ́n gbé wá sí bẹ́tìlẹ̀ àtìkì wọ́n gbà pé bẹ́tìlẹ̀ àtìkì ni ọ̀gá gbogbo léwu pátáyányá báwọn àtúnṣe òòṣà ti gbà nìyẹn pé bẹ́tìlẹ̀ àtìkì o ilé ọlọ́run yìí o òun ni ọ̀gá gbogbo lé yẹn ṣùgbọ́n àwọn náà ti ní ilé kọ̀ọ̀kan táwọn náà ń tàwáfù wọ́n dẹ̀ ní òòṣà tí wọ́n ń sìn ṣùgbọ́n wọ́n wá gbé òsè àwọn wá sí bethel atik wọ́n wá fi wá tàwáàfù ilé ọlọ́run wọ́n fi àwọn parí ọdún nù wọ́n ti bára lọ́mọ tàwáàfù ní ilé wọn ìwọ ìṣọlọ́wọ́ bá wá padà wá gba mẹ́kà ìṣọlọ́wọ́ bá ní gbogbo ilé pátá yẹn yẹn kí wọ́n lọ wó dànù gbogbo ilé táwọn yẹn wá ní tí wọ́n ti ń ta tí wọ́n ń ta wá fún ẹ̀ bàtà tí wọ́n kó sàsíbẹ̀ ọlọ́ni òṣèlú wọn lọ wo àwọn tí wọn jẹ àwọn sọhábà wọn wọn ṣe wọn sì lọ wo gbogbo ẹ wọn sì gbogbo ẹ dànù so a gbọ́dọ̀ rí ilé kan tẹni kò sọ fóun tún gbé ilé kan kalẹ̀ pé káwọn èèyàn máa wá bẹ̀ kó wọn máa tà wá fọ ẹ a gbọ́dọ̀ rí ẹni tó bá ṣe eléyìí ti di kẹfìrí sòtò darí láwùjọ wa ládùúgbò ní agbègbè wa tá a wà tàbí ẹnìkan sọ pé ilé kan ti wà o tẹnìkan ní ṣíṣe òkan nìkan wa máa tà wá irú ẹni tó bá lọ tà wá fò lé òtítì kẹfìrí ẹni tó gbé kalẹ̀ náà kẹfìrí ni sòkòlò ọmọ ṣẹni kankan wá ní kẹfìrí. sọ látara bẹ́ẹ̀ ilé ọlọ́run ọba nìkan onìkan là á máa tà wá torí ọlọ́run ní kí wọ́n ṣe mọ́tótó ilé ọlọ́run lè tọ́ ìfihìnà fáwọn tó fẹ́ tà wá fún ilé ọlọ́run náà. wọ́n ń kọ́ ilé. lẹ́yìn wá gbà náà ilé ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tá a máa ń ṣe nílé ọlọ́run òun náà ni wípé a kírun nílé ọlọ́run àlùkò ìmínà àwọn tí wọ́n fẹ́ kírun nílé ọlọ́run lóbi jẹ́ wípé ìmọ̀ ṣiṣẹ́ hajj níwọ̀n àbá àfinigbé sọ́tò hajj náà láwà á ṣàlàyé ẹ̀ náà gbàdá bá ń ka àwọn àwọn àyà yìí lọ so ìmọ̀ ṣiṣẹ́ hajj tẹ́ àbá ti ṣe tàwáàfù tán tó tàwáàfù lé ọlọ́run tán so gbàdó tàwáàfù lé ọlọ́run tán ní tó tí ó tẹ̀lé tí ó ṣe òun náà ni wípé yóò kírun fọlọ́n sọ̀láàtù ló kú lẹ́yìn ìgbà náà khalifal makom ibìkan ni makom ibrahim ibẹ̀ ni ó lọ lẹ́yìn makom ibrahim yóò wà lọ yan náfìlà méjì bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti tàwáàfù tán yóò yan náfìlà yẹn tẹ̀lé ni so àwọn agbọ̀dọ̀ fúnlé kankan bẹ́ẹ̀ ká ní àtàwáàfù bẹ́ẹ̀ àtúnwáfù bìkan lè fi wọn yan náfìlà agbọ̀dọ̀ dẹ̀rú ẹ̀ wò ọlọ́ni agbé ilé ọlọ́run ọba kalẹ̀ lè kọ ìmí fáwọn tí wọn ó tún wá máa yanná fílà yẹn níbẹ̀ ọlọ́run bá gbé kalẹ̀ fún wọn ọlọ́run ní wàlẹ́kọ́ ìmí náà wàrúkà ìsújú. ọlọ́run ọba tí wọ́n á jẹun aláìsí gbogbo oorun tó kù pátá yányá ọlọ́run ọba tí wọ́n á jẹun aláìsí mẹ́rin ọlọ́run ní wàlẹ́kọ́ ìmí náà àwọn tí wọ́n máa kírun gbogbo àwọn tí wọ́n jẹ́ àmúfàsírò náà túmọ̀ rẹ̀ sí oníkọ̀ ìmí náà nínú ọ̀run tá à ń kí a rí i pé alikiyamu wà mẹ́ a nàró a kírun nínú ọ̀run tá à ń kí ọlọ́ni wà rúkàì nínú ọ̀run tá à ń kí arùkù a kírun sọ ọlọ́ni asujud jamu náà ló jẹ́ fún sajid rúkàì yẹn jamu náà ló jẹ́ fún rọ́kìn ọlọ́ni àwọn tí ó máa àtàwọn tí ó máa jẹ́ ẹni tí ó máa forí kalẹ̀ nínú ọ̀run ẹlẹ́ẹ̀kẹta nǹkan tó tún wà nínú náà ni pé àsùjúdù ká kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nǹkan mẹ́rin ló wà nínú ẹlẹ́ẹ̀kẹrin yẹn náà ni alijulus ká jókòó bá wà nínú ìṣesí rẹ̀ ò mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin lọ ìṣesí ẹ̀ tó ń bẹ nínú òrun kò lè lọ inú kan ó ń kírun lọ́wọ́lọ́wọ́ nínú bá nínú tẹ́ bàbá ní forí kalẹ̀ ẹ bá ní kíni o ẹ bá ní ẹni tó ṣe yí pé yóò jókòó so ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin òun ni èèyàn máa ń wà nígbà tí èèyàn bá ń kírun lọ́wọ́lọ́wọ́ àwọn tó wá jẹ́ ìjókòó ńgbà míì a máa jẹ́ méjì nínú àwọn ọ̀run ẹ bá ti mọ̀ pé ìrun tó bá ti kọjá méjì ìjókòó ó jẹ́ kíni o yóò jẹ́ méjì ìjókòó tó bá jẹ́ méjì ìjókòó tó bá jẹ́ alákọ̀ọ́kọ́ òun èé sábà kèé ṣe kèé ṣe tó lè bàrún jẹ́ kèé ṣe rúkùn sọ̀làt ìjókòó lọ́ba jálá kọ̀ọ̀kọ́ kèé ṣe rúkùn tẹ́ ẹ bá mi èèyàn ní èèyàn fẹ́ kírun máa ń gbíbi ní sọ ó mísìn irun tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ó wá lọ bí ẹlẹ́ẹ̀kẹta ọkàn kò jókòó lẹ́lẹ́kejì ó kàn lọ bí ẹlẹ́ẹ̀kẹta ni yóò kàn fi forí kanlẹ̀ san ìjókòó yẹn ni bẹ́ẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ náà ní ṣáínà tí ó jókòó àárín yóò fi forí kanlẹ̀ yóò fi san ni ṣùgbọ́n tó o bá mísìn tó o bá lọ́ọ̀nà ru tó o sì lágbára àti nàró ni tọba ló ní rúkú ò ní rùn tọba ló ò ní forí kanlẹ̀ ò ṣe kí ni ò ní rùn ọlọ́ba wa dapọ̀ àwọn tó jẹ́ ọ̀ranyàn tẹ́kù kò sí èméjì ní kí ni o ìjẹ́ ọ̀ranyàn wọn ọlọ́ba mẹ́sàn rẹ̀ bí ọlọ́ni wàlùkọ́ ìmí ìnà wàrúkà ìsùjùd ọlọ́ni àwọn tí wọ́n máa jẹ́ kí wọ́n máa nàró afẹ́kọ́ àmọ́ ilé ọlọ́run ọba fún wọn àwọn tí ó máa nàró àwọn tí ó máa rùkù àwọn tí ó máa forí kalẹ̀

tọ́ba ayẹ́kẹ́ bí táwa fẹ́ kọjú sí tọ́wa jẹ́ pé òòsà ni wọ́n á kó síbẹ̀ àwa ń kọjú síbẹ̀ kò ní dáa ọlọ́run ní pé káwọn tán jẹ́ àwọn tọ́lọ́wọ́n bá gbé àṣẹ kàábà lé lọ́wọ́ bọ́lọ́wọ́n bá ti ní kí Ibrahim máa fọ kàábà mọ́ tó ṣe ọlọ́wọ́n bá náà ń fọ kàábà mọ́ àwọn táṣẹ kàábà ń bẹ lọ́wọ́ wọn náà àwọn náà gbọ́dọ̀ jẹ́ kẹ́ bọ́ kankan wà ń bẹ̀ ní ṣíṣe wọn gbọ́dọ̀ máa fọ kàábà tó ní pé gbogbo apáta yẹnyẹn tá a bá ń kírun ibẹ̀ lásìkò ni o ibẹ̀ lágbìyànjú àti dojúkọ àyàfi níbi àwọn ààyè kọ̀ọ̀kan nígbà téèyàn bá rí pé òun ọmọ kíbla tí kíbla bá dojúrú mọ́ àyàn lójú tí ọmọ bí tó fẹ́ kọjú sí irú ẹni bẹ́ẹ̀ tó bá kọjú síbi kan tó bá kírun tó bá jẹ́ pé gbà tó kírun yẹn tán àsìkò oorun ò tí ì lọ ni wọ́n á sọ fún pé ibi tẹ́ ẹ kọjú sí ìkọ́ ni kíbla wọ́n ní kó kírun yẹn kó kí mi padà mọ̀dájú ti kírun yẹn tán àsìkò oorun ti lọ níwájú àwọn sọ pé ibi tó kọjú sí òun kọ́ ni kíbla irun eléyìí ti lọ ni a ti mú nìyẹn ó dẹ̀ máa ju aládàá rẹ̀ wájú ọlọ́run wa so tí wọ́n bá tún wà lójú ogun tí wọ́n bá wà lójú ogun ọlọ́run bá yọ̀ǹda fún wọn kí wọ́n máa kírun láì ní kọjú sí kíbla irun yóò sì máa jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta náà ni pé nígbà téèyàn bá kírun ọ̀ràn yẹn tán téèyàn bá ń travel tó bá kírun ọ̀ràn yẹn tán nígbà tó ń travel ó ti kírun ọ̀ràn yẹn lẹ́ẹ̀lẹ́ ó kọjú sí kíbla ó wá fẹ́ máa travel lọ nígbà náà Rakumi ni a máa fi travel àtàwọn nǹkan míì tó jẹ́ àwọn kan náà lè fi travel yóò wá gorí ràkúnmí yẹn yóò kojú ẹ̀sìn kíbla yóò wá sí Allahu Akbar tó bá sí Allahu Akbar tó náà yóò máa fọ orí síbi tí bá ń lọ yóò máa yan náfìlà lórí nǹkan gun rẹ̀ kò sì ní kọjú sí kíbla ọlọ́run bó sì gbà lọ́wọ́ rẹ̀ so àwọn yẹn ló lè fà kéèyàn ọmọ kọjú sí kíbla tá a bá ti ń kírun a gbọ́dọ̀ gbìyànjú pé bọ́lá gbẹ́sẹ̀ ni o àfẹ́ kọjú sí káàbà ìtàn pé ní kíbla ṣe akọjú sílé ọlọ́run ọba láti jẹ́ pé kálíba nírun ẹ tí ọba ti kọjú síbẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ò ní jẹ́ ẹni tí ó nírú torí ẹ lọ́wọ́ abiná fi ni kí wọ́n sàpọ̀ máa náà ọlọ́ni wà tọ́ yẹ lè bá ìtì. ọ̀rẹ́ báyìí tí a lè tọ́ ìfì ìnáwó lùkọ́ ìmì ìnáwó lùkọ́ ìṣojú. ọlọ́ni ẹ sàpọ̀ máa lé mi ọlọ́run ilé ọlọ́run ọlọ́run bá ṣàfitì ẹ̀ fúnra rẹ̀ àṣàlàyé fún wa lánàá pé ilé ọlọ́run yìí kèé pọ́lọ́run ọba ń gbénú ẹ̀ kẹ́ àwọn aṣọ black yìí yẹn bí ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ń gbé tó gbà gbà pé ìtàn bá gbé ní ilé manzilu ni tẹ́nì kọ̀ọ̀kan gbé náà bá ní ilé mi nìyí ó gbẹ̀dẹ̀ bá ń wá mi ẹ̀ bá mi ń bì inú ilé kan ọlọ́run bá ń gbé ọlọ́run bá ṣàfitì ẹ̀ síra rẹ̀ tẹ̀sírí ìfàlẹ̀ kàbà ọlọ́run bá fi gbé àgbéga fún kàbà ni kéèké àgbà inú ilé ìlọ́lọ́run wa tẹ́bàtí wá sàfọ̀mọ́ alẹ́ ọlọ́run yìí yóò rọrùn fún àwọn tó fẹ́ tàwáàfù láti tàwáàfù yóò rọrùn fún àwọn táyé pé ń fẹ́ kírun ká dojúkọ bẹ́ẹ̀ àbáwọn tó tún kírun bẹ́ẹ̀ náà kí wọ́n dojúkọ wọ́n kírun bẹ́ẹ̀. naam aya tó tẹ̀lé naam. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر يأتين يأتين من كل فج عميق ليشهدوا منابي لهم ويذكروا اسم الله في أيام معلومات في أيام معلومات على ما رزقهم على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا بائس الفقير ثم ليقضوا تفتهم وليوفوا نذورهم وليتوفوا بالبيت العتيق ذلك ومن يعذب الله فهو خير له فهو خير له عند ربه وحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجز من الأوثان واجتنبوا قول الزور ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa nínú àyà tí wọ́n kà fún wa ìyẹn aya twenty seven ọlọ́run ní wa adin finnasi bil hajj. wa adin finnasi bil hajj yàtò kẹ̀wùjálá. ọlọ́run bá ń ṣe àlàyé fún wa wípé kí anabi ibrahim pẹ̀lú àṣẹ tó ń wá látọ̀dọ̀ ọlọ́run igbe ìwà anabi ibrahim gẹ́gẹ́ bá àwọn afáwà tí wọ́n jẹ́ àwọn fàṣírùn gẹ́gẹ́ bí wọ́n ti túmọ̀ fún wa àṣẹ wá látọ̀dọ̀ ọlọ́run pé hadden finnas wá kéde fáwọn èèyàn ètí àwọn tí wọ́n jẹ́ àwọn afúntẹ̀síri sọ ni pé lámà faragọ Ibrahim mímbìnà ilbait nígbà tí Ibrahim parí mímọlẹ Ọlọ́run tán já àwù jìbìrì jìbìrì ló wá wá bá jìbìrì wá bá nàbí Ibrahim fàmàrà wù ayò adínàfin náà bilhajj ó wá pa láṣẹ yìí pé n tó ṣe ní ìsìn àwọn afúntẹ̀sí sọ̀rọ̀ tó pọ̀ lọ wọ́n wò pé ibo gangan ni anabi Ibrahim dúró sí tó ti ṣe yìí àwọn kan ní pé ibi ijiru ló dúró sí ẹgbẹ́ e kan ní ijiru ibi ijiru Ismail àwọn kan ní ibi sọ̀fà ló dúró sí àwọn kan ní ibi tí wọ́n ń pè ní abuku bẹ́ẹ̀sì ló dúró sí. Si oríṣiríṣi ọ̀rọ̀ làwọn afa sọ lórí eléyìí ìta náà ni pé wọ́n ṣe kó yé wa pé ọlọ́run bá pàṣẹ fún anabi Ibrahim jìbìrì lọ́rùn bá dẹ̀ ràn sí pé kó pé ìpèpè wọ́n wá nínú kan ṣàlàyé fún wa náà ni pé Ibrahim wọ́n ṣàlàyé pé ya Rabbi nasa bọ́ọ̀ mo ti fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn pátá oníkì máa sọ̀rọ̀ ń bí kí owó yẹn sì máa gbọ́ wàsáwò ti láàyè òfin ohun mi ò lè dọ́dọ̀ gbogbo wọn láéláé àwọn ń bẹ lórílẹ̀ ayé lọ ni máa pè yàn ọlọ́run sọ fún pé náàdì wà á náà pé gbogbo èèyàn àwa láàjì kí ọ̀rọ̀ rẹ̀ ó dọ́dọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó fẹ́ máa sọ yìí àwa láàjì ọdọdọ gbogbo àwọn ènìyàn àfún tẹ̀sílì wa ni pé ó wá ní ya ayọ̀ ó ní ẹ̀yin ènìyàn inna takana fa ojú ọlọ́wọ́ bá ó ní ilé yìí o ó ti jẹ́ ilé òun ilé kan ló ti gbélé yìí o ọ̀dún sọ́jọ́ náà nu ẹ wá máa ṣàbẹ̀wò ilé yìí bá òun náà ni pé wọ́n jibala tàwádọ́ at ata abalaga sautu gbogbo ti ń lókè gbogbo ẹgbẹ́ lórí ilẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ bá ní kọ́ wálẹ̀ pátáyányá kó tẹ̀lé lọ́lẹ̀ kí ohun yẹn wá kárí gbogbo ti ń láyé gbogbo ti láyé nígbà náà kí ohun gbogbo wọn lẹ́yìn wá gbà náà wa asma mankana fil arham awon tí wọ́n tún bẹ o tegbe inu oyún ni won wa tegbe won wa ninu o tegbe won o ti won si obìnrin ti lóyún won o ti di bíbí sórílẹ̀ ọlọ́run ní ohun yẹn ó tún dọ́dọ̀ wọn wal aslam àwọn tí wọ́n wà níbàdí bàbá wọn ọlọ́run bá ohun ko dodo gbogbo won gbogbo eyan lóhun yẹn dọ́dọ̀ wọn gbogbo òkúta ó wà nítorí dá gbogbo tí ń bẹ lórílẹ̀ ayé pátá yanyan tí wọ́n dá lóhùn igi ó wà nítorí dá lóhùn gbogbo àdó wa dá lóhùn yẹn ni pé gbogbo àdó lọ́pẹ́ ọlọ́run ọba ti sọ pé àwọn eléyìí òun ó ṣe áájì àwọn náà dá lóhùn jọ náà wẹ́n tí ọba ní ṣe tí ọba ní délé ọlọ́run tí ò ní ṣe áájì mẹ́ òkun ọ̀dá lóhùn kò sọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ dá sí i tọ́lọ́ bá ti ní òdìdé bẹ́ẹ̀ tẹ́gbọ́n kùtà lọ́lọ́ bá ní òdìdé bẹ́ẹ̀ ẹni tí lọ sí ájì tẹ́gbẹ́ òkúta nàìjíríà bá ní yóò mú òkúta ń dání yóò mú dé ájì báyìí tẹ́gbẹ́ bá ọlọ́ba ní yóò dé ibẹ̀ yóò mú pépà yóò dé yóò mú dé ibi tí o ti ṣe ájì bá tó gbọ́ ọlọ́ba ti ní yóò dé bẹ̀ nàìjíríà ló ń kẹ́ wà ní pépà ò sì lè wọ pléènì fúnra rẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ lọ tọ́lọ́ ní ọ̀dà yóò fi sápò dé bẹ̀ tẹgbẹ ó lè jẹ́ pé ìwé aṣáájú kan tó kọ nǹkan sí ọfẹ ìmú èdè máa kàbẹ kó fẹ́ kàn kankan bẹ so yóò ti bá kó fẹ́ bọlọ bá ti já ìjọ náà lójó débẹ gbogbo nǹkan lọ́dá lóyún tó ń sọ pé làbáyìí kàlà àwọn ọmọ làbáyìí gbogbo nǹkan pátá yányá òun náà ni wọ́n dá aládé Ibrahim nígbà tó jẹ́ kí ni o tó kéde pé káwọn èèyàn wá ṣe hajj eléyìí nìkan tí àwọn afóńtẹ́fsì kọ́kọ́ ṣàlàyé fún wa lẹ́yìn wàá gbà náà àwọn afóńtẹ́fsì tún ṣàlàyé pé gbólóhùn yìí pé wà á dín fìnnásì bìlà hajj gbólóhùn yìí náà ọlọ́run ọba tún pa òṣìṣẹ́ ọlọ́run ọba láṣẹ rẹ̀ náà wípé kóhun náà kó tún pe àwọn èèyàn kó báwọn èèyàn sọ̀rọ̀ wípé ẹ̀yin ènìyàn pé yá ayọ́ àná sọ́dọ̀ bá ṣe kútùbà fáwọn èèyàn pé ẹ̀yin ènìyàn kò ní fárọ̀dọ̀ lọ́wọ́ aleikum la hajj fa ojú òṣìṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba ti sọ di ọ̀ràn yẹn lẹ́yìn lórí pé kẹsẹ̀ hajj ẹ̀yà àrípẹ́ ẹ̀sẹ̀ hajj iṣẹ́ yẹn náà òṣìṣẹ́ ọlọ́run ọba náà tún jẹ́ ẹ̀ pé iṣẹ́ yìí o bí anabi ibrahim ti jẹ bẹ́ẹ̀ náà ni kí ni o bẹ́ẹ̀ náà ni òṣìṣẹ́ ọlọ́run ọba jẹ fún àwọn èèyàn òṣìṣẹ́ ọlọ́run ọba náà fún ara rẹ̀ òun náà sì ṣe hajj ẹni tó bá dáhùn nígbà tí ibrahim pè wọn láwọn kan dáhùn lẹ́ẹ̀kan àwọn kan dáhùn lẹ́ẹ̀mejì àwọn kan dáhùn láìmọ̀ iye ìgbà tẹ́pẹ́ ẹ̀kan lèèyàn bá dáhùn ẹ̀kan yẹn náà ni ó lè di káàbà tó bá dáhùn lẹ́ẹ̀mejì ni iye tó bá dáhùn náà ni obìnrin ní kaba látara àṣẹ ọlọ́run bá ẹ bá wọn fa ti sọ. òṣìṣẹ́ ọlọ́run bá náà fún ara rẹ̀ wá nì òun náà wá ṣe hajj ànábì Ibrahim ṣe hajj gbogbo hajj táwọn ṣe lónìí bá ti ṣe hajj yẹn pátá yẹn látòkè tó fi délẹ̀ gbanabi Ibrahim ti ṣe láti ń ṣeun àwọn tí wọ́n já wọn ṣẹbọ wọ́n yí padà nígbà tí wọ́n ń kọńtúrò Mákà ọ̀tọ̀ ní báwọn ti máa ń ṣe tí wọ́n bá tàwáfù lé ọlọ́run ọba tọ́wáfù òrìànà wọ́n tàwáfù ní òhù ni àwọn ọ̀wọ́ sọmọ ti wọn wọ́n wà tàwáfù ní òhù ṣùgbọ́n ọlọ́run ọba kọ̀ fún pé abáfẹ́ tàwáfù lé ọlọ́run a máa faṣọ bo àṣírí ara ni bánàbí Ibrahim ti tàwáfù nìyẹn gbogbo bí tánàbí Ibrahim ti dúró gbogbo tó ṣe bá dáyẹnyẹ gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n ń kọ nǹkan lẹ̀ fún wa ájì tó ṣe ọlọ́run ọba ṣe tá à ń pè ní ìjátúlẹ̀ wàdà ájì tó ẹgbẹ́ ṣe ọlọ́run ọba fi jẹ́ pé a sọ pé ájì ìdágbére ájì yẹn lòjíṣẹ́ ọlọ́run ọba ṣe nígbà tó ṣe ọlọ́run ọba padà dé Mọ̀dínà nígbà tó ṣe ọlọ́run ọba dé Mọ̀dínà ájì kan tó lè ṣe nìyẹn òun náà là ń pè ní ìjátúlẹ̀ wàdà ájì tó ṣe ọlọ́run ọba ń ṣe ní Mọ́kà agbára ò sí fáwọn mùsùlùmí mẹ́kà lọ́dọ̀ ìṣọ́lọ́wọ́ bá ṣe àìmọye áàjì ní mẹ́kà nígbà tó wà ní mẹ́kà ṣùgbọ́n àwọn tó ń kọ́ńtró ṣíṣe áàjì nígbà náà àwọn mùṣírikù ni àwọn ṣẹbọ ni nínú àwọn mí ọmọ tàwa fúlẹ̀ ọlọ́run ní o kò sí ìṣọ́ ọlọ́run bá fẹ́ ṣe fún wọn gbà náà torí pé kò ságbára lọ́dọ̀ rẹ̀ ibẹ̀ lọ́dọ̀ àgbàlagbà sí bóni bá wọn tí wọ́n tàwa fún nìyẹn àwọn kan tàwa fún ni o kò sí tí ọ ṣe sí ńgbà náà ṣùgbọ́n òun náà ń ṣe áàjì nígbà tó wà ní àwọn mùsùlùmí náà sì ń ṣe ájì nígbà tí wọ́n wà ní maka ṣùgbọ́n ájì yẹn àwọn kọ́ ni wọ́n ń kọ̀ntró ìmọ̀ ṣe ájì àwọn ọ̀sẹ̀bọ ni ó kó òòṣà wá òòṣà ni wọ́n máa gbé dání tí wọ́n máa fi ṣe ájì òun náà máa gbé káàkiri tó máa fi tàwa fún lé ọlọ́run bó ṣe ọlọ́run bá ń ṣe ájì yẹn bó ti yẹ kó ṣe bánàbí Ibrahim ti ṣe so ṣùgbọ́n lóyún bó ti jẹ́ pé àwọn ọ̀sẹ̀ bọ ilé ọlọ́run bá ń gbà náà wọ́n ń kẹ́ bọ́ síbẹ̀ àwọn àka gbogbo àwọn ájì yẹn sí fún ànàbí àgbà ànàbí ò kọ́ ní kankan ní ájì ìgbà náà lẹ́yìn pé kálukú ọmọ tẹ̀lé pé à ń ṣe lẹ́yìn pé sọ́dọ̀ bá wá kúrò níbẹ̀ tó wá bọ́ sí Madina tó yẹ pé wọn ò jẹ́ kó ráàyè wá láti wá ṣe hajj ó wá wá láti wá ṣe umura yẹn la sọ fún wa lánàá pé umura tó lè bí yà ọ̀tọ̀ ni umura ọ̀tọ̀ ni hajj àwa tàwa fúlẹ̀ ọlọ́run náà ni umra a sì wá sásàfà àti mariwa ọ̀nà ń pè ní umra ìyẹn wá tàwa fúlẹ̀ ọlọ́run gbogbo wọn tẹ̀yẹ̀ máa ṣe ń bẹ̀ tá a máa padà ṣàlàyé fún wa ẹ̀yẹ́ sì wá sàfà àti márùwà àti ẹ̀yẹ́ bá ti parí ẹ̀yẹ́ ti parí umra òun dẹ́yìn òfin parí umra ẹ̀yàn kò kò gbé ṣe àsìkò kan tó pẹ́ lọ títí yanjan láàrin àwọn àsìkò péré láàrin thirty minutes yẹn ti parí gbogbo tó bẹ́ẹ̀ ṣe pátá yanyan. òṣìṣẹ́ ọlọ́wọ̀n ọba wa ní ìdánilẹ́gbẹ́ ilé ọlọ́wọ̀n ọba ilé gbogbo wa ní ọwọ́ agbéra gbàdọ́dọ́dún ẹlẹ́kẹ̀ẹ́fà ló ti ní Madina láti wá jẹ́ pé kí òun wá ṣe òmùra ṣùgbọ́n òun ò jẹ́ ọ wọlé nàbìsọ pé umura tó lè òde ìbíyà ibi tó parí umura rẹ̀ sí òun ni wọ́n ń pè ní òde ìbíyà ọlọ́ni ibi tẹ́ ẹ déhùn náà ibẹ̀ náà lẹ́ parí umura náà sí ibẹ̀ náà ni kẹ́ ẹ ti máa pẹ́ràn ọlọ́run ti gbà ní umura fún yín nìyẹn lórí ẹgbẹ́ tí wọ́n bá ṣe ájì àbẹ̀ tí wọ́n bá ṣe umura ó gbọ́dọ̀ tó bá ti wò yí pé ó ṣeé pé táwọn bá ń ṣe ájì lọ táwọn bá ń ṣe umura lọ nǹkan kan wà lóye kó lè dí àwọn lọ́wọ́ tí ò ní já àwọn orí nǹkan yẹn ṣe lọ́mọ́ bẹ́ẹ̀ ogun kan ṣẹlẹ̀ lórílẹ̀ àgbáyé àbí nǹkan ṣẹlẹ̀ ní agbègbè mẹ́ta wọ́n pé ọ̀wá ah, fẹ́ gbéwú ọ̀wá fẹ́ gbéwú ìrọ́ọ̀mù rẹ ló ti fẹ́ gbé ìrọ́ọ̀mù yẹn ó fi kúnnú àníyàn rẹ wípé àájì tí mo wá ṣe yìí o tí mo bá jẹ́ ń lè ṣe lọ ibi tí mo bá ṣe dé náà ni màá ti parí rẹ ọlọ́run dẹ́gbà ní àájì fún yàn so èèyàn gbọ́dọ̀ fi kú bẹ́ẹ̀ tó bá dùn pé nǹkan kan wà tó lè ṣe ìdíwọ́ ọlọ́run bá gba umura yẹn fún anabisa salam ní umura ṣùgbọ́n fẹ́ kéèyàn tún tẹ́gbẹ́ bá tún wá rí chance láti lọ hajj míì kó tún padà sí kíni o kó tún padà lọ hajj míì lóbi jẹ́ pé ìṣọ́ ọlọ́run bá nígbà tí mo jẹ́ ọwọ́ mọ́kà tó parí umura yẹn umura tó dé bíyà àdéhùn tí wọ́n jọ ní lọ́dún yẹn ni pé yóò padà wá ṣe umura lọ́dún tí ń bọ̀ wọ́n fún láàyè kó wá ṣe umura kó lọ́jọ́ mẹ́ta nílùú mọ́kà lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn kó jáde padà kó máa lọ Mádínà so yẹn náà ń pè ní umra tó lè kọ́dọ̀ umra ẹlẹ́ẹ̀kejì tánàbí ṣe nìyẹn umra alákọ̀ọ́kọ́ ni umra tó lè bíyà umra ẹlẹ́ẹ̀kejì ẹ umra alákọ̀ọ́kọ́ ni òde bíyà umra ẹlẹ́ẹ̀kejì ni umra tó lè kọ́dọ̀ umra mẹ́rin náà nàbí ṣe lẹ́yìn ìgbàlódé Madina yàtọ̀ sáwọn tó ti ṣe maka táàlìkà ó náà ni pé ó ṣe umra kọ̀dọ̀ ó wá san umra tí wọ́n jẹ́ ó lè parí tó jẹ́ ti Hudaybiya ó gbà lẹ́sìn pé èèyàn ṣe ìmọ̀ náà bá tún wá ní chance àtúntìlẹ̀ wá ṣe wọ́n pè ní umra tó lè kọ̀dọ̀ umura ẹlẹ́ẹ̀kẹta náà sá sálàm sí yẹn náà ń pè ní umura tó jìrọ̀ánà ìyẹn ni pé ìgbàdúṣe ọlọ́run ọba gba mọ́kà ó ti gba mọ́kà ó gba mọ́kà ìgbàdú gba mọ́kà tán lẹ́yìn fatihu mọ́kà lẹ́nu bí gba mọ́kà tán lànà bíi tún wá ń gba àwọn ìlú míì lọ ó gba àwọn tọ́ if láti ibẹ̀ ìlú kan náà wá ń pè ní jìrọ̀ánà táwọn bíi débẹ̀ ìgbà ti wá wá ó sá ó wá láti ibẹ̀ àwọn kan gbà pé umra ìgan àwọn èèyàn wọn ìsábà fẹ́ kápá nàbí tó nàbí wa ń bẹ̀ bí ọwọ́ alẹ́ ó sáré wá bẹ̀ sí káàbá ó wá tàwa ó sáré wá ṣe umra níbẹ̀ ìyẹn ń ní umra kejì rana òṣìṣẹ́ ọlọ́run bá ṣe umra ẹlẹ́ẹ̀kẹ́ tó ṣiṣẹ́ ọlọ́run bá ṣe olè tó ṣiṣẹ́ ọlọ́run bá wá ṣe pẹ̀lú Hijjatul Wada ájì táwọn ẹbí ṣe tó fi dágbére òun náà lájì tó jẹ ẹyọ kan tó ṣe òun náà tún pè ní ájì ìdágbére òun náà ní umura tó wá ṣe pẹ̀lú ájì èèyàn á máa ṣe umura èèyàn a máa ṣe pọ̀ mọ́ kí ni o pọ̀ mọ́ iṣẹ́ ájì ìṣọ́lá wọn ṣe umura lọ́tọ̀ọ̀tọ̀ ó dẹ̀ tún ṣe umura ó tún ṣe kí ni o ó tún ṣe pọ̀ mọ́ iṣẹ́ ájì ló fi jẹ́ pé èèyàn lẹ́sọ̀ pé mo fẹ́ lọ umura ni o wọn ni àwọn lọ umura ni o tó máa dé so bá tó máa dé bá wà fẹ́ lọ ṣe ájì tí o ti lọ umura rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ti dandan fún tiyẹn kó ṣe umura pẹ̀lú kí ni o pẹ̀lú ájì so iṣẹ́ ájì yìí òun náà ni ọlọ́run bá ní kánẹ́bí Ibrahim fáwọn èèyàn pẹ̀lú gbàdúrà Ibrahim ti kéde yìí tọ́lọ́wọ́ bá dẹ̀ gbàdúrà sàn sàn náà láṣẹ yìí pé ká ṣe iṣẹ́ áàjì yìí lóbi wá jẹ́ pé iṣẹ́ ti wá dọ̀ràn yẹn báwọn fáwọn àtàwọn jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ mọ́ ṣiṣẹ́ áàjì ó gbọ́dọ̀ wà lórí ẹ̀mí wa pé a èmi ti bá ní owó lọ́wọ́ lọ ṣe fọlọ́wọ́ àwọn ọ̀ràn yẹn yẹn lé wa lórí. kébù wa gbogbo apára láti mọ kọ̀ wáyé islam àwọn òpó islam márààrún àti mọ́ tẹ́gbẹ́ ájì gan ló wá jẹ́ èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún tó gbẹ̀yìn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wà lórí ẹ̀mí wa pé afẹ́sẹ̀ ájì a lè gbọ́dọ̀ gbà yí pé dandan ni ájì ẹ tí ò bá sí lórí ẹ̀mí ẹ̀ tí ò ṣe ájì tí ò sí lórí ẹ̀mí ẹ̀ àbí tó lágbára láti ṣe ájì tí ò wá ṣe irú ẹni bẹ́ẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ ó ti ọ̀ràn yẹn kánú àwọn ẹ̀tọ́ yẹn kó ṣe láyé ó ti ní pé kó jìyà rẹ̀ wájú ọ̀nà ó lè tara rẹ̀ wọ́n náà ó ti ní kó jìyà rẹ̀ wájú ọ̀nà tí ó ṣe méjì lẹ̀ tó a gbọ́dọ̀ ní lórí ẹ̀mí pé a gbọ́dọ̀ ṣe kíni o a gbọ́dọ̀ ṣe hajj a lè gbọ́dọ̀ fa dọ́là nǹkan kan ṣáájú kíni o síwájú hajj ní a ibìkan gbà tí n bá travel lọ sí Amẹ́ríkà ní ohun gangan ó pè mí ju pé kí n lọ sí kí n wá ṣe tourism lọ sí Amẹ́ríkà ó wá pè mí ju pé kí n lọ sí ebi tourism náà ọ̀rọ̀ jáde lẹ́nu ẹ̀ pé ṣebí mọ́kà ṣebí tourism ìbáàdà ni mọ́kà hmm, kò kì í ṣe tourism ní pé kéèyàn ọmọ ìdúkà òun náà ń pè ní tourism kéèyàn pé mo fẹ́ ma Amẹ́ríkà yẹn lọ mọ̀lú nìyẹn kéèyàn wá sọ pé mọ́kà náà tourism ni rárá o kì í ṣe bẹ́ẹ̀ ìbáàdà la fẹ́ lọ sí abẹ́lẹ́ jọ́sìn fọlọ́mù ọ̀kan náà àwọn kan ló jẹ́ pé nínú ọkọ̀ wáyé ní Islam nígbà tó kà fún wa yìí pé ájì ṣiṣẹ́ nǹkan tó jẹ́ kí ni o tó jẹ́ ọ̀ràn àyàn ni a sì gbọ́dọ̀ gbìyànjú àwọn tá jẹ́ mùsùlùmí láti tẹ̀lé kí a ṣe inú àdìsí wa ni ìbàdàn sọ̀rọ̀ máa ń sọ fún àwọn tó ń bá wọn sọ̀hábà sọ̀rọ̀ wọ́n ní ọkùnrin kan wá dìde ó ní àkúlà ya omi àkúlà amin ya Rasulullah ọkùnrin wa bẹ̀rẹ̀ pé ìwọ òṣìṣẹ́ ọlọ́run ọba sọ́dọọdún wa ni a máa ṣe hájì òṣìṣẹ́ ọlọ́run bá dákẹ́ ọkùnrin tó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ọkùnrin olùsọ bẹ́ẹ̀ ní ẹ̀kẹta òṣìṣẹ́ ọlọ́run bá wá sọ báyìí pé láwọn kúlì tún náà tí n bá sọ wípé bẹ́ẹ̀ ni ní ìsìn làwọn jàbàtì kí ni yóò di kí ni yóò dọ̀ràn ayàn nìyẹn o wàlámà sítátọ̀ àtún ẹ̀ ní lágbára àti lè ọlọ́wọ́n bò bẹ́ẹ̀ kẹ́ ẹ ǹjẹ́ ẹ bá lè ṣe lọ́wọ́ máa máa fẹ́ kẹ́ ẹ ṣe kò ní fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tó yẹ pé agbára yín ò ní ká ṣùgbọ́n yìí náà ẹ má máa béèrè àbéèrè jù mọ́ ọba ní ìdàrú ni ẹ fi mí lẹ̀ ẹ má máa dààmú mi mọ́ kí má sọ fún yín pé ẹ̀sẹ̀ àjì ojú ọba ti yé yẹn ojú ọba ti yé sí yẹn máa ṣe lọ́ba yẹn dàrúni máa tàràtùkù tó gbé wà lọ dáná bí dákẹ́ yẹn ó wò wí pé bẹ́ẹ̀ ọlọ́run bá fẹ́ gbé wá wí pé dandan ni ó dákẹ́ ẹni ẹsọ́lẹ̀ ọsọ́lẹ̀ kejì tọ́lọ́run bá wá sọ pé ẹ̀ẹ̀kan ni tó wá ní gbogbo ìgbà máa ní tọ́lọ́run òfin ti tọ́ agbọ́dọ̀ débẹ̀ ó sì lọ agbọ́dọ̀ rìn lọ bẹ̀ ni so dábàá lè gbé pé ajẹ́ mùsùlùmí dẹ́lá àfẹsọ́ pé a fẹ́ máa ṣe tí ó sì èmi jìbẹ̀ sùmọ́nà tara àánú ọlọ́run bá fáwọn ọmọ ènìyàn ìṣọ́ra zaruni máa tí n bá ti sọ pé tí n bá ti sọ̀rọ̀ kan báyìí ẹ má máa béèrè àbéèrè jù fàyínàmà alákàmà kánà kọ̀bùlákùn bí kẹ́sìtà ti sùn àlè yìí àwọn tó ṣáájú yíyí tó pa wọ́n rẹ́ ni pé ìbéèrè wọn ti pọ̀ jù wọ́tìlá àfihìm àlà àmìyá yìí tánàbí wọn bá ti wá sọ̀rọ̀ tán báyìí wọn ó tún máa sọ yí pé à tá a wò báyìí tá a wò báyìí kọ àwọn bá ní sọ̀rọ̀ yìí lànà ọlọ́ni wọn lọ pa màálù mọ́lọ́lọ́ ni wọ́n pa ó sọ pé à irú màálù wọn ni ṣé jọba irú kọ́lọ̀ wọn tún ni irú kítún ni yóò wá máa dààmú ara rẹ̀ irú ẹ̀ náà wọ́n sọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sẹ̀sìn lónìí ìdààmú púpọ̀ a fúnra wa tá a máa béèrè àbéèrè àbéèrè àbéèrè jù so ó sì máa àwọn apá náà tún á ṣe àmọ́ àwọn á ṣe àwọn sixteen bá tún wọ́n sì máa dààmú dààmú dààmú nígbà ìbéèrè bá ti pọ̀ ju nǹkan tó ń béèrè lọ àwọn sì àwọn máa ṣe sixteen bá a máa wúlò ńgbà mi ṣùgbọ́n a tún máa kó báyà ńgbà lọ́pọ̀lọpọ̀ gbà àwọn afáàbí sọ yìí pé ẹni tó bá wà nínú kankan nìkan tó bá wà nínú kankan tó fẹ́ jáde kó tí nǹkan yẹn ṣẹlẹ̀ lọ́wọ́lọ́ ni kó máa béèrè béèrè lórí nǹkan tó ṣẹlẹ̀ kó kàn jókòó kọ́ kàn máa ro béèrè pé tó bá tún wá rí báyìí kọ́ <laughs> kókó wà nù ẹ̀mí kó tó máa béèrè béèrè àfààní sọ bẹ́ẹ̀ òṣìṣẹ́ wa bá ní wáyé dá àmọ́tòkùn ṣe é so tí n bá ní ẹ̀ ṣe nǹkan kan fáàtù mi ní ìwọ̀n sàtọ́ àtún bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ ni ẹ ti ṣe ẹ má kó wàhálà bára yín bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ oníkẹ́ ti ṣe ẹ ma wáyé dáná àìtukùn àṣẹ ìwù fàdáwù tí má ní ẹ má dèbí kankan filẹ̀ ẹ má sọgbẹ́ sí àtúnlẹ̀ gbọ̀nà báyìí sí àlẹ̀ gbọ̀nà báyìí débẹ̀ ni ẹ má dara yín láàmú so àdìsí wa ni muslim nínú àdìsí rẹ kó fìdí múlẹ̀ ni so sọ́dọ̀ wọn bá ń ṣàlàyé fún wa kálíbà àmọ́ yìí pé ààjì yìí o ẹ̀ẹ̀kan ló jẹ́ dandan ẹ̀ẹ̀kan òun ló jẹ́ dandan gbogbo èyókù téèyàn bá wá ń lọ lẹ́yìn rẹ̀ tàtọ́ wóhùn ni òun ni wípé nǹkan èèní ni ntọ́ da ni kò sí èméjì mẹ́rin yẹn lé lọ kó sàlékún sí i torí pé òṣìṣẹ́ ọlọ́run bò sọ pé kéèyàn má sàlékún sórí rẹ̀ èèyàn lè lọ kó ẹyọ kan tó kọ́kọ́ lọ yẹn òun náà ni ó máa jẹ́ ájì tó jẹ́ dandan lé lórí èyí tó tó lọ yẹn kì í ṣe dandan lé lórí wọn so àbẹnubá fẹsẹ̀ tàtọ́ wò so àwọn àmọ́ rí pé gbogbo wa náà ní sáà gba ìpè ìṣe ájì yìí o ájì ẹyọ kan nígbèsí ayé wa a gbọ́dọ̀ gbìyànjú pé bóò láti ṣe àwọn náà gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ ẹni tí ó ṣe ájì ẹ̀yọkàn yìí gẹ́gẹ́ bí àwọn àpá àti ṣàlàyé ni pé ẹni tó fẹ́ ṣe ájì àwọn mọ́jẹ̀mú márùn òun náà ni ọmọ bẹ̀rẹ̀ lára ẹni tó fẹ́ ṣe ájì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ yóò jẹ ẹni tó ṣe yí pé ẹni tó ti bàlágà òun ni ó ṣe ájì ẹ̀dọ́ ẹ pé o ti bàlágà tó di dọmọ ọkùnrin tó di dọmọ obìnrin òun ni yóò ṣe hajj tí ẹni tí ò bá ti bàlágà bá ṣe hajj tó jẹ́ ọmọ kékeré àwọn àáfàá ṣàlàyé wípé hajj tó ṣe yìí o hajj eléyìí torí àníkan tá à ń pè ní ṣẹ́rítùlì ujúùbì so ṣẹ́rítùlì ujúùbì ni wípé májẹ̀mú ìgbà tí nǹkan di dandan léèyàn lórí kò tí ì dé ìgbà tó lọ́wọ́ bá ní kó di dandan lé lórí ò tí ì ṣẹlẹ̀ ìgbà tó bá bàlágà lọ́lọ́run ni ó di dandan lé lórí ṣùgbọ́n ájì yẹn ó ní tó bá ti wá bàlágà kò tí ì ṣe ájì ti Islam ó ní ájì yẹn tòmọ́ tó bá ti wá bàlágà <laughs> kò yóò ṣe wá lọ ṣe ájì padà nígbà tó bá bàlágà so nígbà táwọn amájẹ̀mú tí ó kú lẹ́yìn náà tó bá ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n ájì rẹ̀ wọ́n gbà pé ó ní torí pé ṣẹ́ńtù ni ojú bí rẹ̀ ò tí ì sí so ìgbà tó jẹ́ dandan fún ni pé ńgbà tó bá bàlágà ò nígbà náà ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó bàlágà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní làákàyè tí èé ṣe wípé yíya wèrè ti ṣẹlẹ̀ sí nígbà tó bẹ́ẹ̀ lọ sí àjò olùdíyà rẹ̀ kó ti kó bẹ́ẹ̀ pé ọlọ́run ti ní kó sàn ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ pé àwọn ànígbè wèrè ní kọ́ lọ tàwa fúlé ọlọ́run kágbé lọ bẹ̀ pé ah, bàbá ti gbé rí ẹ̀ yóò tiẹ̀ kú ó sàn àbí yóò ní àgbọ̀dọ̀ ah, dán o so ìmọ̀ nílà káyì onímọ̀jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rìtù ṣe hà ní mọ̀jẹ̀mú tí máa jẹ́ káàjì ó dáa ni bẹ́ẹ̀ bá lọ sí àjì tí ò sí láàkáyì lórí ẹ̀ ọlọ́run ní gba àjì yẹn lọ́wọ́ ẹ̀ tó ẹgbẹ́ kò ní ṣe dáadáa so látara bẹ́ẹ̀ mọ̀jẹ̀mú kan tó ẹgbẹ́ oníjì kéèyàn jẹ́ ẹni tí ó ní àjì mọ̀jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kéèyàn jẹ́ mùsùlùmí ari lórílẹ̀ ayé lónìí àwọn tó ń jẹ́ àwọn kèfèrí tí wọ́n lọ ṣiṣẹ́ awon àìmọye àwọn kèfèrí ni wọ́n ti wọ́n ah, ilé ni àdúrà máa ń gbà ń bẹ̀ àdẹ́nìkan tó gbé nínú àwọn tó ṣe pé ìmọ̀ ẹ̀ṣẹ̀ àgbèrò àwọn alálàájì nígbà tó fẹ́ máa sọ̀rọ̀ ó ní ah pásítọ̀ kan bẹ́ ah oníbẹ̀lẹ̀ kò ń ó ní ni máa lọ yóò bomi bí yóò ẹnìkan bá ti ń sáré ní ṣọ́ọ̀ṣì àbí kankan yóò fomi sẹ́mísẹ́mísì tó bá ṣe pọ̀ mọ́ ó máa wò sàn so ní sì máa lọ ájì lọ́dọọdún ìlú ẹni bẹ́ẹ̀ ó kàn dá mọ́ ara rẹ̀ ni so kẹfìrí àní gba ájì lọ́wọ́ ẹ̀ tó bá so májàmọ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé ẹni tí ó ṣe ájì kó jẹ́ ọmọlúàbí àlùríyà eléyìí tí wọ́n lásìkò tá a wà nísìn láyé àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba àtàwọn sọ̀hábà àwọn tàbí yìí ààrẹ tó ṣe wípé ẹrú ni ó máa jẹ́ lábẹ́ ẹnìkan tó yẹ pé òun ò ní ní freedom irú ẹni bẹ́ẹ̀ àwọn àfáà náà tó ṣàlàyé tẹ́rú bá ṣe hajj kódà polówó rẹ̀ ọmọ yọ̀ǹda fún àbọ̀ yọ̀ǹda fún tó bá ti ṣe hajj yẹn hajj yẹn yóò gbà ládàá rẹ̀ ṣùgbọ́n kò tí ì ṣe hajj gangan ṣẹ́tùlì ùjúbi ò tí ì délẹ̀ ùríyà ni ó gbọ́dọ̀ ní ùríyà ó gbọ́dọ̀ di ọmọlúwàbí kó tó wọ́n ṣe hajj tó bá ti wọ́n ti kú tí olówó rẹ̀ bá ti fírí rẹ̀ tó bá ti dọmọlúwàbí padà ó jẹ́ dandan kó lè kí ni o kó tún lọ ṣe ájì mi ètò wa jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni alistitọ́ a kéèyàn ò ní agbára ìyẹn ló jẹ́ pé nínú àyà tọ́lọ́wọ́n ọba ti sọ̀rọ̀ ájì wàlíláì alànàṣì ìjùlbáìtì manistatọ a ilé ìsẹ̀bíìlà. walilayi alannas manistatọ ilé ìsẹ̀bíìlà. walilayi alannas ijulbayiti manistatọ a ilé ìsẹ̀bíìlà. ọlọ́run ọba ṣàlàyé fún wa nínú àyà yẹn ọlọ́run ọba ṣàlàyé fún wa nínú àyà yẹn. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ọlọ́run bá ń ṣàlàyé bẹ́ẹ̀ yìí pé ọlọ́run ti gbé lórí ọmọ ènìyàn kó ṣe áàjì lọ sílé ọlọ́run ọlọ́run bá fẹ́ yọ nínú àwọn ọmọ ènìyàn yẹn ọlọ́run bá fẹ́ yọ badalu badi minal kul ọlọ́run ni manista tọ́ àyìnlẹ̀ ìsẹ̀lẹ̀ yìí lọ ọlọ́run ni àwọn tí wọ́n ó lè ṣe áàjì yẹn òun náà ni àwọn tí agbára bá ń bẹ ẹ́ fún láti lọ ṣe hajj àwọn tágbára bá ń bẹ ẹ́ fún láti lọ ṣe hajj agbára wa pín sóríṣiríṣi ọ̀nà tọ́pọ̀lọ́ àdìsí ni wọ́n mú wa tí wọ́n fi ṣe kọ́sírù agbára àdìsí wa dọ̀yìn òun náà ni pé wọ́n lè sọ́lọ́ bá ní azadu wàrọ̀ ilà òní oní ò ní téèyàn fẹ́ lọ jẹ lọ́hùn àti kéèyàn ò ní nǹkan àgùn tí ó gùn lọ. àwọn afa ni àdìsí yẹn wà dọ̀yìn gbọdọ̀ pé àwọn afa tó ṣáájú lọ pọ̀lọpọ̀ wọn gbà pé wọ́n ti sọ̀rọ̀ lórí pé àdìsí yẹn lálàáfíà ṣùgbọ́n àwọn afa tó wá lẹ́yìn sọ pé àdìsí tí wọ́n sì dọ̀ afa rẹ̀ látara bẹ́ẹ̀ kristi tọ́ à gbogbo nǹkan ni ẹ̀ dára rẹ̀ ọ̀yá kò ní fagídí lọ ẹ̀ tí ò lówó lọ́wọ́ tí olówó tí ó fa àwọn tọwọ já àwọn ẹbí rẹ lé gbogbo àwọn tó jẹ jẹ ìfọwọ́sọ pé lágbájá ní agbára àti lọ ó gbọ́dọ̀ wà fún yàn wọ́n bá wàá jẹ́ pé wọ́n kówó fún ni o kó fi lọ tagbara ti dọ́dọ̀ rẹ̀ yọ lọ sí hajj so istitọ́ àjẹ́ nǹkan tó yẹ pé ó ṣe pàtàkì fún yàn kéèyàn tó sọ pé òun fẹ́ lọ Mẹ́kà òun gẹ́gẹ́ ló jẹ́ nǹkan tó tóbi jù nígbà lọ Mẹ́kà so ẹjọ́ bá wa lágbára tó bá wa lọ Mẹ́kà ńkọ́ tó ṣe hajj gbogbo àfààní gbá yìí pé iṣẹ́ hajj yẹn ọlọ́wọ́n bọ́ gbà lọ́wọ́ ẹ̀ bàbá ìyàwó lọ orí owó tó bá rí kọ́ yá tó ẹ kò sí lágbára ó sàn ní agídí èmi náà ni mo tí ó sì ájì tèmi so ó sàn lágídí tó fi ṣe gba ájì lọ́wọ́ ẹ̀ so istitọ́ a ọjọ́ nǹkan tó yẹ pé ó ṣe pàtàkì nínú iṣẹ́ ájì ló fi jẹ́ pé ẹni tó bá wà ní istitọ́ a tí ò wá lọ mọ́kà ọlọ́run fún lówó ọkọ̀ àìmọye ilé gbogbo téèyàn fi lè lọ mọ́kà lọ́wọ́ bá pé ló pèsè rẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ ọ̀ wá lọ mọ́kà kọ́ wá lọ ṣe hajj ó wá kú kò sí èméjì mẹ́rin jí àwọn àjọ lọ́hùn ìrànlọ́wọ́ táwọn tó fi í lẹ̀ tí wọ́n lè ṣe fún náà ni pé kí wọ́n tún bá ṣe hajj kí wọ́n bá jìyàn wájú ọlọ́run wọ́n lè bá yẹn ṣe hajj àdìsí wa tẹnìkan béèrè obìnrin náà béèrè lọ́wọ́ ìnáyà sálàm alikasamiya obìnrin kan ní obìnrin wọn lè pe bàbá àwọn ò ṣe hajj tó fi kú sóun lè ṣe hajj wọn ṣọlọ́ máa ní kò ṣe hajj fún obìnrin lè ṣe hajj fún yàn ọkùnrin lè ṣe hajj fún obìnrin obìnrin lè ṣe hajj fún ọkùnrin ọkùnrin lè ṣe fọkùnrin obìnrin náà lè ṣe fọbìnrin so èyàn ó ṣe áàjì fún ẹni tí ò bá ṣe áàjì ká ṣe áàjì fún yàn ṣùgbọ́n ẹni tí ó ṣe áàjì fún yàn májẹ̀mú rẹ̀ ni pé òun náà gbọ́dọ̀ ti ṣe áàjì rí kẹ́hìn tí ó ti ṣe áàjì tó bá lọ ṣe áàjì fún yàn tí ó ti ṣe áàjì rí gbogbo àfààní sọ pé áàjì tó ṣe òun òun ni wọ́n kọ́ ọ lẹ̀ fún ibùkún máa ń tì í sọ̀rọ̀ tó lálàáfíà ń bẹ tó sọ̀rọ̀ ọba rí ẹgbẹ́ sọ̀rọ̀ ọba lẹ́kùnrin ní ti ń tà wá fún ọ wá ní labaika ó gbé rú mi wọ́n sọ pé labaika à ń ṣòbòrò ma ẹnìkan ní jẹ́ àníbìtì ní jẹ́ ọlọ́mọ ìyá àwọn ni kí ló wá ṣe mú ni wọ́n á fi ṣe àjì sí wọ́n ti ṣe àjì rí ọlọ́wọ́ ti ṣe àjì rí rárá hmm, kọ́kọ́ ṣe àjì tiẹ̀ náà <laughs> ẹni tó bá fẹ́ báyàn ṣe àjì yóò ṣe àjì tiẹ̀ àbí kí bẹ́ẹ̀ bá ràn yàn lọ mọ́kà ọ̀ràn lọ pé tí o ti lọ ọlọ ṣe àjì ti tiẹ̀ tó bá ṣe àjì tiẹ̀ rí èèyàn lè ràn yàn lọ kọ́ lọ báyàn ṣe àjì ṣùgbọ́n istitọ́ à tó bá ń bẹ fún yàn o ò lè rán yàn lọ́kọ́lọ́ bọ́ ṣe hajj tó bá ní istitọ́ à kọ́ á rán nìkan pé lọ́ọ́ bá ń ṣe hajj mi wá tó sì lágbára ẹni tí ò tó yẹ pé kò lágbára mọ́ agbára tí wọ́n ń sọ ni pé agbára tí ẹni tó ti darúgbó nìsín kò sí agbára fún ma tó lè fi ṣe nǹkan yẹn mọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ nǹkan tó mú kò lè jọ wà láàrin èrò tó ń sọ pé kíní yìí ò lè fílẹ̀ títí ayérayé mọ́ kò ságbára mọ́ nìyẹn so ẹni tán pè ní pé kò ní stitọ́ ha ṣùgbọ́n tí stitọ́ ha bá wà o ò lè ráyà pé kọ́lọ́bọ́ ṣe hajj ìwọ lọ́bọ́ yọ lọ sí fún ara rẹ̀ so ìwọ lọ́bọ́ yọ lọ sí fún ara tìmọ́tẹ́ kó bàdúrà ti ṣe ẹyọ kan tiẹ̀ tán o lè ráyà kó tún lọ́bọ́ ṣe tàtọ́ wò ó àlékún rẹ̀ pé hajj tó fẹ́ lọ ṣe yìí ìwọ náà ti ṣe rí èmi náà ti ṣe rí o ìgbé tó fẹ́ lọ ṣe yìí èmi lọ fẹ́ ṣe fún o èmi máa gba aládàá rẹ̀ kò sí nǹkan tó burú nílé so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba yé lórí istitọ́a kéèyàn ní agbára

o ò sì bá dà tó o bá ra mọ́tò o ò sì bá dà mọ́tò o bá lọ mọ́kà yìí bá dà nìyẹn tó gbé iṣẹ́ hajj òṣìṣẹ́ ọlọ́run ọba ní àgbàlá àti tó fi dìbò lẹ́nu sọ yìí bukhari àti muslim òṣìṣẹ́ ọlọ́run ọba ní alhajju almabrur laysa lahu jaza'u illa janna hajj téèyàn bá ṣe tọ́lọ́run ọba tẹ́wọ́ gbà almabrur tọ́lọ́run gbà lọ́wọ́ èèyàn báyìí laysa lahu jaza'u illa janna kò sẹ́sẹ̀ kankan téèyàn ó rí gbà lọ́jà janna lọ àlìjánná lèèyàn ó fi dé sí tí ó sẹ́mi jìnbẹ́ tó jẹ́ pé embassy art nínú àdìsí tó tún wà nù Bukhari tó wà nù Muslim òṣìṣẹ́ ọlọ́run ọba ní mani ajá embassy art wàlàmìyẹ́rìfùs wàlàmìyẹ́fùsù rọ́jà àkàyọ́mì wàlàdàtì òmù tó bá ṣe áàjì gbogbo tí ń já burú téèyàn lè máa ṣe tọ́lọ́ ní kéèyàn ọmọ sí ìpàdé àbá ti gbé wúrù mi ọlọ́run ni ó má báyàn jà. Ja má ṣe sìnà má fọwọ́ pọ̀ bí má ṣe gbogbo àwọn tọ́lọ̀ bá ní kọ́ ó fi gbogbo ẹ̀ lẹ́tọ́ ò ṣe ọwọ́ parí ṣe àjì yẹn dáadáa tó o bá padà délé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ pátá yẹn ọlọ́run ti parí yẹn kàyọ́ ọ̀nù wà ládàá tó kún mu bí ẹni tó ṣe gbé yàrá ẹ̀ṣẹ̀ bí ni ó ti lè ká ṣiṣẹ́ hajj ìtàfẹ́ rẹ̀ ṣẹ̀tọ́ pọ̀ wájú ọlọ́run kábẹ́ èèyàn kọ́lé lóòótọ́ ló kọ́lé tó tọ́ àṣìbáyọ̀ kò kọ́lé ó ṣe ràmọ́tò kò ṣiṣẹ́ hajj yẹn tó ṣe pàtàkì nìyẹn kọ́mọ ìbáàdà ni ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bẹ wájú ọlọ́run ọlọ́run tó lè pọ́ láàrin ìṣẹ́jú kan sí kejì tó yẹ fún ọ pé nǹkan yìí tó o bá ṣe ó lẹ́sàn tó pọ̀ wájú ọlọ́run tọ́wọ́ akọ́kọ́ fi sọ́kàn pé ọ̀fẹ́ sí ní àkọ́kọ́ àwọn mùsùlùmí ó gbọ́dọ̀ wà lórí ẹ̀mí wa pé iṣẹ́ ájì yìí ta ọlọ́run ti mọ bó ti lágbára mọ tó bá fi lè kú ọlọ́run sì lè pọ́ láàrin ìṣẹ́jú kan sí kejì tó bá fi lè kú tó sì mọ̀ pọ́ lágbára tó ṣe ó jìyà rẹ̀ wájú ọlọ́run tó bá tún ara ẹni bọ́ ṣe ájì ó jìyà rẹ̀ ọlọ́run tó látara bẹ́ẹ̀ Agbọdọ gbọ́dọ̀ jẹ́ tó ṣe yí pé a gbìyànjú káwa náà jẹ́ tó ṣe pé yóò ṣe hajj tó pé ọlọ́run bá ó pè wá náà ọlọ́run bá ń ṣàlàyé inú iṣẹ́ hajj náà. wàhálà bí nọ́ọ̀sì bìrẹ̀ hajj àtúntò rìjàlá. ọlọ́run ní nígbà tí wà níbi Ibrahim nígbà tó bá ti wá kéde fáwọn ènìyàn pé kí wọ́n wá ṣe hajj má wọrí kò sí èméjì ń bẹ ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ pé yàtúùkà rìjàlá kò sí èméjì ń bẹ wọ́n wà á bọ́ ọ ni rìjàlá rìjàlá ti bẹ̀yẹn jámù rọ́jìlù ni ẹni tí ń fẹsẹ̀ rìn yìí àwọn èèyàn fẹsẹ̀ rìn wá láti wá ṣe hajj àwọn tí wọ́n lè fẹsẹ̀ rìn wọ́n fẹsẹ̀ rìn wá ṣe hajj tẹ́gbẹ́ ọ̀nà tí wọ́n ò jìnnà sí maka ọlọ́ni wọ́n fẹsẹ̀ rìn wá wọ́n wá ṣe hajj náà. وعلى كل ضامر يأتينا من كل فج عميق ọlọ́ni wàhálà kúlè dọ́ọ̀mìrìn ọlọ́ni àwọn èèyàn ó tún máa wà lórí àwọn oríṣiríṣi nǹkan kúlè dọ́ọ̀mìrìn gbogbo nǹkan tí ó fúyẹ́ tí ó lè gbéyàn tí báyìí ló bá fúyẹ́ kò ní lè gbéyàn wọ́n ti kó fúyẹ́ ni so gbogbo nǹkan tí ó jẹ́ pé dọ́ọ̀mìrìn ni tí ó fúyẹ́ tí ó lè gbéyàn tí ó lè máa àbí àràkùnmí gbogbo nǹkan tó lè gbogbo lè gbéyàn láyé téèyàn fi débi kan ọlọ́run akọlifá àwọn pé dọ̀ọ̀mí rẹ̀ ọlọ́run sọ kò fi àràkùnmí síbẹ̀ kó a pé àràkùnmí nìkan lè légun lọ́mọ kan ọ̀wọ́ àlá ọlọ́run kan mọ ìròyìn ibi kíní yẹn ó ti rí nǹkan tí ó fún tí ó light tí ó wà dọ̀ọ̀mí tí ó lè yára láti sáré débi kan ọlọ́run àwọn èèyàn máa wà lórí rẹ̀ àlàáfù lè dọ̀ọ̀mí rẹ̀ tó gbé dọ́mìrù yẹn wá jẹ́ pé náà pé bá ti lo kúlù fún nǹkan ó tún pé gbogbo ló túmọ̀ sí dọ́mìrù yẹn kàn jẹ́ singular ni ó jẹ́ yọkan ṣùgbọ́n kúlù dọ́mìrù yẹn pé yà tíìnà gbogbo dọ́mìrù yẹn pátá yẹn yà tíìnà mi kúlì fàájìn àmì wọ́n máa wá àwọn yẹn ọ̀nà tí wọ́n jì nìyẹn mi kúlì fàájìn ìdánpẹ̀ ní fájú ni pé tá a bá rí òkè kan tá a rókè kejì gbogbo ọ̀nà tí wọ́n bẹ space ti bẹ láàrin òkè méjì náà ń pè ní fájì àwọn ọ̀nà tọ́jú kí wọ́n jẹ́ fájìn àwọn ọ̀nà tí wọ́n fẹ́ tí wọ́n wá jẹ́ pé ọ̀nà yẹn wá jìn gan-an róróró ọlọ́ni wọn ó sì máa wá láti ibẹ̀ láti wá ṣe hajj àṣẹ ọlọ́run bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn wá ṣe hajj ní gbogbo orílẹ̀ gbogbo ayé pátá yẹn yẹn tí wọ́n ṣe hajj láì ibi tó jìnnà sílẹ̀ Mẹ́kà táwọn yóò sì tún wá láti ibẹ̀ tí wọ́n wá ṣe hajj so látara pé kí ni o àṣẹ ọlọ́run ọba tọ́lọ́wọ́n bá ti jẹ́ kí ni o tẹ́bù ti fi sílẹ̀ ni pé àwọn èèyàn máa wá ṣe hajj wọn ni àwọn kan máa fi ẹsẹ̀ rìn wá àwọn kan máa jẹ́ ẹni tó ṣe yín pé wọ́n gùn kan ó jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn àfa wa wọn ò lè má máa mú àwọn nǹkan jáde nígbà míì táwọn àfa náà bá ń ṣàlàyé tí wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run àbí wọ́n ṣàlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá ń ka àdìsí àbí wọ́n ṣàlàyé nípa àdìsí àwọn afa ò lè má máa ṣe istinbat òun náà ni pé ká fa ọ̀rọ̀ jáde láti inú nǹkan tá à ń kà ìyẹn ló fà ló jẹ́ pé àwọn afa wa wò pé ọ̀dà ájì wo ló wá dáa jù <laughs> torí pé ájì tá téèyàn fẹ́ ṣe àwọn èèyàn máa wá ṣe ájì ọ̀nà méjì ló pín sí bẹ́ẹ̀ ẹni tó wá ṣe ájì lọ́nà tó jìn àwọn náà rí i pé kò sí èméjì mẹ́ẹ̀ tí ò bá ní tí ò bá tí ò bá ní kó bá rẹ̀ ká ní kó máa rìn bọ̀ táwọn kan fẹ́ gbà yìí pé ká rìn ṣe áàjì ó wà áfúdọ́lù ká fi ẹsẹ̀ rínrìn ká fi ṣe lórí pé ibẹ̀ ni jùmúrù lùlámà ni wọ́n lọ sí pé ká fi ẹsẹ̀ rínrìn ṣe áàjì igbe ọlọ́lá ju ká ṣe kí ni o ká gùn kan ṣe áàjì lọ wọ́n nítorí pé ìbàdàn náà bá fẹ́ sọ̀rọ̀ ń bì ìtọ́lọ́wọ́n bá tì síwájú ni wípé yàtúkà rìjà àlàyé àwọn ènìyàn máa wá sí hajj lẹ́ni tó ṣe pé wọ́n máa fẹsẹ̀ rìn wá wọn ni kéèyàn ó ṣe hajj hajj ó lẹ́ kéèyàn ó múnú méjì inú kéèyàn ó gun bàálù lọ <laughs> àbí kéèyàn ó fi ẹsẹ̀ rìn lọ àwọn òwe ẹsẹ̀ lọ́ọ́ kéèyàn fi máa rìn wá sí hajj àbí ẹsẹ̀ náà lọ́ọ́ kéèyàn fi máa ṣe hajj méjì yàtọ̀ sí wọn ẹni wá ṣe hajj tó wá ṣe hajj tó wá dúdé mọ́kàtà sótún lè ṣe hajj rẹ̀ náà pẹ̀lú pé kí ni o kó gun nǹkan èyàn lè ṣe àjìlẹ̀ tí o gun nǹkan tó ànàbí sàlá sàlám o ṣe àjò tàwa fúlẹ̀ ọlọ́run lẹ́ni tó gun nǹkan ni o fi tàwa fúlẹ̀ ọlọ́run èyàn lè ṣe àjì tó pé èyàn wà lórí nǹkan gùn o ní o fi ṣe àjì yóò sì máa lọ gbóbi tí ń lọ pẹ̀lú nǹkan gùn o lè ṣe àjì bẹ́ẹ̀. so àwọn afáwọn wò pé èwo wá gangan ló wá wà áfúdọ́lù nínú méjèèjì ká ṣe àjì wa. So, lẹ́yìn tó gbé yóò fẹsẹ̀ rìn ní àbíkágun kan ṣùgbọ́n tá a bá ní ká wò ó ẹni tó bá ń bọ̀ látọ̀nà tó jíìn kí ló máa rọrùn fóun tiẹ̀ nítorí gbógun nǹkan ni ẹgbẹ́ kọ́ máa bàjẹ́ pé iṣẹ́ àjùgàn tó fẹ́ lọ ṣe gan kọ́ ẹgbẹ́ kò tẹ̀lé lè rí ṣe lọ́n gan wọ́n bá ti rìn rìn rìn rìn ọba dé mọ́kà gan kò ní lè rí nǹkan tó fẹ́ ṣe lọ́n kò ní lè rí ṣe kò ní lè rí ṣe. so àwọn tó ń gbà yìí pé ká fi ẹsẹ̀ rìn ṣe hajj níta lè gbà ń bẹ̀ náà ni òdì yìí pé tẹ́yà bá dé mọ́kà tán èèyàn wá lè fi gbogbo àtàwáfúlẹ̀ ọlọ́run ni o a lọ àràfá ni o ṣe gbogbo bá lọ mùsùlùmí ni o gbogbo àwọn ilé ìpata a ṣe pẹ̀lú kí ni o a ṣe pẹ̀lú ẹsẹ̀ ṣùgbọ́n àwọn apá àjọkọ̀ yẹ yí pé gangan fún ara anabi ó ṣe yẹn kan ni máa kú gbọ́tì anabi dẹ̀ lágbára kébé kébé mú ó sì ṣe kan ìdánilẹ́bí ṣe nǹkan ló ṣe kí ni o òun lọ́wọ́ afdol <coughs> ọ̀nì kéèyàn ó ṣe áàjì àwọn àgbàgbé kéèyàn ó ṣe áàjì lẹ́nu ló ṣe pé yóò gun nǹkan àwọn àgbàgbé pé òun lọ́wọ́ afdol bí táwọn apáàtì máa ń pín ní eléyìí tẹ́lẹ̀ wá wí pé bó bá dé káàbà kò sí èméjì bẹ́ẹ̀ òun mọ̀ máa rárá kún mi ni tó wọ́n fi ṣe tó wọ́n fi tàwáfù lé ọlọ́run nítorí pé kí ni wọ́n lánàá fi ṣe àṣàlàmù ogun kẹta wa fún ni ájì kan nu so lóṣù òṣìṣẹ́ ọlọ́run ọba kò ṣe bẹ́ẹ̀ ó máa ní reason lọ́dọ̀ alẹ́ mọ̀ mọ̀ reason ìgbà mi àwọn afáà máa sọ pé ìgbà mi wà ní nǹkan tó máa ń fa àwọn ìtìláfù àwọn àfáà nígbà mi ó máa ń ní àwọn nǹkan kan tí máa fà wẹ́n ó kẹsàn-án ní mọ́là lọ́bọ̀ mí pé ìdóòsà fẹ́ ṣe ń dóhùn nìyí kò sí èméjì bẹ́ẹ̀ pàdébí ti ṣe ń gẹ́lẹ́ ònà ṣe wọ́n lè ti pín fún wa àwọn àfáà tó ń jẹ́ àwọn àfáà oníṣùúrù wọ́n ti pín fún wa wípé anabisa salam ó láwọn aṣẹ́ kan tí máa ń ṣe tó jẹ́ alfil aljabaliyul mahad tó yẹ pé iṣẹ́ yìí ó àdámọ́ ni ó kàn lè wò wípé olókàwò fún ara rẹ̀ ẹ̀ríkẹ́ rẹ̀ pé kíní tí mo fẹ́ ṣe yìí ó ẹ jẹ́ kí n gun nǹkan torí pé òṣìṣẹ́ ọlọ́run bá ń wá sí mẹ́ka gbogbo èèyàn ló fẹ́ so mójúṣe ọlọ́run ìbílẹ̀ oníta àfìlẹ̀ ọlọ́run kò ní rọrùn àtìmọ́tí náà wọ́n kọ́ ti ń bọ̀ náà ọ̀nà yẹn jìn wọ́n gbọ́dọ̀ yóò gun kan wá sí mẹ́ka tí ó ṣe méjì bẹ́ẹ̀ tó gbé wọn ní káwọn ẹsẹ̀ máa ń rìn ẹ̀wọ̀ ìwà láti wọ́n ṣe. lẹ́yìn wọn àgbà náà tẹ̀gbọ́n gbọ́dọ̀ wọ́n sọ in tó máa jẹ́ àǹfààní fún wọn òun náà fi gun kan láti Mádínà wá sí mẹ́ka. wọ́n wá dé mẹ́ka tán òṣìṣẹ́ ọlọ́run ọba nìyí gbogbo èèyàn ọlọ́run ti gba mẹ́ka fún áàjì tó kọ́ bẹ́ẹ̀ ṣe lórí ẹ̀rẹ́gbẹ́ kúndùn á ní ìmọ̀nà síkàkù ẹ máa gba iṣẹ́ áàjì yìí ẹ máa wò bí mo ti ń ṣe ẹ máa wò bí mo ti ń ṣe kẹ́ ẹ máa wò mí ẹ máa wo bí mo ti ń ṣe tójú bá balẹ̀ bẹ́ẹ̀ ṣe nǹkan gbà mí ìbàdàn bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn nínú ó bọ́ sórí mímbà báwo bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn nínú mímbà táwọn ìbá gbé mímbà nílẹ̀ ì máa fi ṣe ì máa fi mímbà rí ì máa fi báwọn èèyàn sọ̀rọ̀ ni tí ó bá kírun yóò sọ̀kalẹ̀ sísàlẹ̀ mímbà ni iṣẹ́ àmì bí mi wọ́n bá bẹ́ẹ̀ kọ́ wọn nínú ó ní ó wá gorí mímbà nìkún ó lè bá a máa rí òun dáadáa ó wá ń kírun yẹn fún wa tó bá fẹ́ forí kalẹ̀ yóò sọ̀kalẹ̀ kó lórí mímbà yóò wá forí kalẹ̀ sálẹ̀ mímbà pé mo ṣe léyìí fún yín kẹ́ ẹ lè bá àkọ́ṣe ìrun mi ṣùgbọ́n ìjọba ọ̀bọ wà lórí nǹkan ọ̀gùn yóò tún rọrùn fáwọn èèyàn kí wọ́n lè rí dáadáa àbí àwọn èèyàn tó fẹ́ sùúrù mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn èèyàn ti máa ń ṣe tẹ́ bá rí nǹkan kan pé ọlọ́run ṣàánú ẹnìkan wọ́n fẹ́ lè sùúrù mọ́ tán yẹn sọ̀rọ̀ lórí nǹkan ọ̀gùn yóò rọrùn fún láti lè ṣe dáadáa láti lè láti jẹ́ pé káyọ̀ tún lè rí láti jẹ́ pé kó tún lè jẹ́ ìrọ̀rùn fún un ṣùgbọ́n tó bá wo àwọn ilà tó bá wo kankan àbálẹ́bí lé kíní ibi tó máa dáa fún mi bí kí n ṣe nìyí sọ̀tọ́ àwọn àti wàá ara ó ti di òfin náà nù ọwọ́ pọ́ sẹ́wọ̀n ó ti di òfin náà nù so ọwọ́ pọ́ sẹ́wọ̀n afẹ́ ó ti di òfin náà nù so a máa wo tánà bí n ṣe fún ara rẹ pé ó kàn jẹ́ pé àdámọ́ tiẹ̀ ni ilẹ̀ lárúbáwá wọn a máa wọ jàlámíà bí aṣọ fẹ́ẹ́ nìyí ló ń wọ̀ ẹ bá ti wọ jàlámíà nìkan ni mùsùlùmí tó bá ti wọ jàlámíà ẹ ṣe mùsùlùmí ma ń àgbẹ̀ ọ̀dọ́ rẹ o. a máa mọ̀ yí pé àwọn kankan wà tó jẹ́ àdámọ́ ti díẹ̀ ní kó ṣe bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ wà tó jẹ́ yí pé alfil àtẹ̀sìrì iyùl mahad àwọn kan wà tó gbé sẹ̀ríà ló gbé lẹ̀ pé kó ṣe. lọ́yẹ̀ pé ìsìláfù àwọn àfọ àwọn máa ń wá lóríṣiríṣi ọ̀nà lọ́yẹ̀ pé àwọn àfọ àwọn tẹ̀wọ́n ní sẹ́ pé ànábì lọ eid ìbàdàn lọ eid ọgbà ọ̀nà ibìkan lọ eid ó wá ń bọ̀ ó wá gba ọ̀nà bòmí bọ̀ mi ò sọ pé rárá kìí ṣe dandan ni kéèyàn gbọ́dọ̀ bòmí bọ̀ ibi tí èèyàn gbà lọ sí yid ẹni kí o èèyàn lè gba bẹ̀ náà bọ̀ padà lé akọ́ni pé àní dandan ni tálẹ̀ bíbi lè gba ibòmí bọ̀ ó gba bòmí bọ̀ ẹlẹ́sẹ̀ ni wọ́n pé ó gba bòmí bọ̀ ó kọ́ sí ànábì nu ó máa ẹ̀jẹ̀ náà pé yóò ní àwọn ọmọ wọn pé yóò ní ìdí dáná bíbí gba bòmí ẹ wà ní sọ́ọ̀dì náà dẹ àwọn ọ̀gá ara sọ ara bí sá gba bòmí bọ̀ ìfẹ́ gbọ́ mi màlẹ́ yẹn so ọ̀rọ̀ ìfẹ́ gbọ́ mi tiẹ̀ so a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ́kọlọpọ̀ àwọn èèyàn láìpẹ́ yìí kílódé àwọn apá àti jà sí òṣìṣẹ́ ọlọ́run ọba tó bá kírun tó bá kírun tó bá kírun rákàtà àlìfájìrì tán tó ṣe lọ́wọ́ bá bá kírun rẹ̀ tán kó o di pé yóò kírun àsùnbà òṣìṣẹ́ ọlọ́run ọba máa fi a máa fi ẹ̀gbẹ́ lélẹ̀ nínú àwọn àdìsí kan tí wọ́n mú wa àwọn ọ̀gbẹ́ fífẹ̀gbẹ́ lélẹ̀ tó bá ti kí rákàtà àlùfáàjì ó gbọ́dọ̀ má fẹ̀gbẹ́ lélẹ̀ tó bá nàbí àwọn àfẹ̀gbẹ́ lélẹ̀ àwọn ará yà ẹ̀gbẹ́ lélẹ̀ ah, ah, <laughs> ó rẹ̀ díẹ̀ ló ti yẹn náà fílà ládòrú tó ó sì jẹ́ kí náà kọ́kọ́ ara fi ṣe díẹ̀ òun ló fi ṣe bẹ́ẹ̀ kó fi ṣe bẹ́ẹ̀ kí àdìsí mi wọ́n ṣẹ̀ṣẹ̀ arọ́mọ wá dìsí káàkiri bíi àìjọ kan wà pé kó kíra káàtà nípa jírí tán òun oh, àti Aisha náà Johnson ti ti ti àìrùn àsùnmọ́ àti pé so ọ̀rọ̀ àwọn pé ká máa fẹ̀gbẹ́ lélẹ̀ sóríṣiríṣi nǹkan onímọ̀ ṣẹlẹ̀ tẹ́gbẹ́ alẹ́bíṣà sálàm bọ̀dọ̀bẹ́sẹ̀ jásí wàdà ó gba kàdáwù àyètá nàbí gba wọnú Mẹ́kà òní kàdá àyètá nàbí gba jáde òun náà ń pè ní alukuda àyẹ̀wò àti pé tọ́wọ́ fẹ́ lọ Mẹ́kà ibẹ̀ lọ gbọ́dọ̀ gbà wọlé dandan ibi tó gbà jáde náà ti tún ni ah, ah. Oh, ibi tó rọrùn lọ́nùgbà tó ń bọ̀ ló ṣe kí ni o lọ́gbà wọlé yẹn ibi tó rọrùn lọ́nùgbà tó fẹ́ jáde ló ṣe kí ni o lọ́gbà jáde ọlọ́wọ́ tí wọ́n fọ́ sí ẹni dandan o ti dandan àwọn kan sọ pé iná àwọn afọ́ sọ pé àwa ń tiwa o dandan ni ìdálábí ṣe o dandan ni so ìwé àmọ́ fa àkìlá kò wá tó ní tá a máa jà sí i nígbà tí wọn bá ti gbọ́ yé tó mọ̀ pé tó ń ṣe torí tọ́lọ́run ló fi ń ṣe láti ká sọ pé dandan ni òun náà gbọ́dọ̀ la gidi kó ní tí wọ́n ṣe o pé kò wá sí kò sí nǹkan kan náà ah, ah. tí o bá ti lọ́rọ̀ kan pàtó tó lè mú wa kò sí ní kò ó ní bàjá kó náà sì má bàjá kìláàfù ni ó ti ń wáyé látara ọ̀dọ̀ àwọn afá tó ti ṣáájú lọ síwájú so látara bẹ́ẹ̀ èèyàn ṣe hajj ni o lẹ́ni tó rìn ni o àbí èèyàn ṣe hajj ni o lẹ́ni tó ṣe pé kí ni o lẹ́ni tó gùn kan hajj o máa jẹ́ tí alábẹ́sẹ̀ ṣé yóò jẹ́ gbígbà bí ò ní jẹ́ gbígbà yóò jẹ gbígbà èwo lọ́wọ́ wa afidọ́lù nu méjèèjì ọ̀pọ̀lọpọ̀ àwọn afa wọn lọ pé eh, kárìn ni ah, ìdámẹ́bí ṣe gangan lọ́dà sọ wàhálà àlà ṣùgbọ́n àwọn afa àtúmọ̀dìsì kan wáyé pé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá sọ fún Aisha pé ájì rẹ ẹ̀san rẹ ó máa lágbára aláàkọ́dírì náfàkọ́tíkà àwònásíbìkà bó o bá ti wàhálà tó bó o bá ti dààmú tó wàhálà tó gbogbo wàhálà tó ṣe lórí ájì yẹn àwọn sọ pé torí wàhálà yẹn ká rìn ká sí yẹn ó ní wàhálà ju pé ká ṣe kí ni o ká gun kan lọ so rírìn ṣe hajj èyí ó ṣe wàhálà lọ́pọ̀ ẹ̀rọ bá gun kan lórí pé yọ ọ̀rọ̀ lọ́rùn níwọ̀n àbá so látara bẹ́ẹ̀ ìmọ̀ rìn ṣe hajj bẹ́ẹ̀ alẹ́ wò pé ọ̀dà púpọ̀ kádùnlé bá jẹ́ pé a lè ṣe ìbádà yẹn pẹ̀lú kíni o pẹ̀lú wàhálà pẹ̀lú dààmú dábìlì rẹ̀ sàn níwájú ọlọ́run pa so ìṣe báwọn apáàtì máa ń ṣe lélẹ̀ ọlọ́run sọ fún wa pé yàtò kàrídà lánàá wàhálà kúlẹ̀ dọ́ọ̀mìrì ni yàtìnà min kulli fajj. náà ọlọ́ni àwọn èèyàn máa wá láti ibi tó jìnnà láti wá sí hajj náà. liyashhadu manafi'a hàn. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa kí a lè bá a mọ nǹkan tí a fẹ́ lọ ṣe ní hajj ọlọ́run ọba ní hajj tẹ́ ẹ fẹ́ lọ yìí o àwọn tó ń gbéra tí wọ́n fẹsẹ̀ rìn lọ sí mẹ́kà. Si àtàwọn tí wọ́n ń gun nǹkan tí wọ́n ń lọ sí mẹ́kà ọlọ́run ní lìyẹ́ṣẹ́ adúmọ̀nà fi àlàkùn ọlọ́run ní lìyẹ́ṣẹ́ adùn ní tí wọ́n fẹ́ lọ ṣe ń bẹ̀ ni màná fi àlàkùn àwọn afáàní màná fi àlàkùn yẹn ni pé màná síkàlà àjì iṣẹ́ àjì ọ̀nà fẹ́ lọ sí màná fi àyẹn ni pé màná síkàlà àjì ní tí ó jẹ́ iṣẹ́ àjì ìyẹn ni pé nígbà tí wọ́n bá ṣiṣẹ́ áàjì yẹn mànáfíù ló jẹ́ fún wọn láyé ń bì mànáfíù ni ó tún wá jẹ́ fún wọn lálìkì àmà tó gbé lọ́wọ́ bá ti lè gba áàjì yẹn lọ́wọ́ wọn nítorí wọn bó fi rọ́pò fún wọn ni pé yóò fún wọn lálìkì náà wọn ò ní yọ̀nù ọlọ́run ọba pẹ̀lú pé kí ni o pẹ̀lú pé ọlọ́run ọba gba áàjì yẹn lọ́wọ́ wọn so látara bẹ́ẹ̀ láti lè rí yọ̀nù ọlọ́run ọba òun ni wọ́n fi dìde lẹ̀ lìyẹ ṣe àdúgbò mọ náà fi àlàmù so wọ́n fẹ́ lọ sekini o wọ́n fẹ́ lọ fojú gan ni n tí ó jẹ́ àǹfààní fún wọn kò ní pé màmá túmọ̀ manasikal hajj tọ́lọ́ bá bẹ kéèyàn bó bẹ kéèyàn ó ṣe nínú àyàtà tú síwájú wa ní yàtú kàrìjà àlà ọlọ́run bá rí fáàsì ànábì Ibrahim pé wọ́n wàá bá Ibrahim níbí ìyẹn ni pé ìtí wọn bọ̀ wá ṣe ń bẹ̀ náà ni pé wọ́n ń bọ̀ wá ṣe áàjì ni kéèké wọ́n bọ̀ wá bá Ibrahim tó gbé kà ní bẹ́ẹ̀ nǹkan lọ́rọ̀ bí ló kà ní pé Ibrahim ló ṣe dáwà lóbi di pé yàtúkà ẹ ìtí wọn ṣe pé wọ́n wá jẹ́ pé kí ni o Ibrahim kéèké Ibrahim làwọn abá ń bẹ̀ àwọn abáṣárì rẹ̀ bí aṣọ abá kankan bẹ̀ bí o kò ṣe pé iṣẹ́ áàjì làwa ṣe kí ni o òun làwa ṣe ń bẹ̀ lọ́wọ́ sọ pé lè yẹ ṣí àdúrú kí ni ọ màláfi àlàmú sọgbọ́n ọ̀nà náà fi sọ yí pé iṣẹ́ ájì òun náà ni àwọn ènìyàn wá ṣe tí wọ́n fi gun nǹkan tí wọ́n fi ń rìn bọ̀ láti wá ṣe ájì iṣẹ́ ájì náà wá ṣe iṣẹ́ ájì wá nìyí gẹ́gẹ́ bá àwọn afẹ́sìn gẹ́gẹ́ bá ti ṣàlàyé àwọn nǹkan mẹ́rin òun ló jẹ́ wípé téèyàn bá lọ ṣe ájì tí ó ti ṣe àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí nínú ṣe ájì o n ti ihe e kwuse haji ne o ka siri loni ịkọmeriri alakọkọ mbẹ o naa na ikpe eyiogbe a so iromu keiyan owo a so iromu a so taa ma fi ise atawiyanwuo taa fi ise haji a so je ikpe aro kan a so kan lera a so mejeji yi lẹ́yìn tó yẹ pé awẹ́wẹ́ jánábà ká tó gbé wọ́n sì ti pèsè àwọn ààyè kan lẹ̀ tá à ń pè ní mi court ààyè tá a ti gbé tá a ti gbé tá a ti gbé ìrọ̀mù iná ń pè ní mi court àwọn àfáà ká gbé ìrọ̀mù wa ní mi court ọ̀ràn àyàn ni èyàn gbọ́dọ̀ débi tí ó ànábì ti sọ pé ẹni tí bá ń bọ̀ láti ibi tí ó ti gbé tiẹ̀ ni ẹni bá ń bọ̀ láti ibi tí ó ti gbé tiẹ̀ ni ìgbà ànábì sọ pé ká ti gbé yẹn ká gbé níbẹ̀ ọ̀ràn àyàn ni téèyàn bá wá gbé níbẹ̀ tọ́lọ gbé níbo bí dẹ́gbẹ́ nǹkan kan lọ́fà bó ti ẹni kọjá àbí wọ́n ní kọ́ padà síbẹ̀ kọ́ lọ gbé tọ́ba ẹgbẹ́ òkùnkùn wájú wa lọ gbé níbo mi eléyàn ọba sẹ́ ájì rẹ̀ jẹ́ ìrọ́mù yẹn aṣọ tó fẹ́ wọ̀ gẹ́gẹ́ ló ṣe pàtàkì jù ṣùgbọ́n kò bá sẹ́ ájì ẹ̀jẹ̀ ṣùgbọ́n ó ti dáràn wípé yóò pa ẹran nítorí pé kí ni o kò gbé aṣọ ìrọ́mù ẹ̀ níbi tó yẹ kó ti gbé wọ́n dẹ́ máa rí pé ibi tóun ti kóun ti gbé ìrọ́mù òun pléènì gbabẹ̀ kọjá pléènì ó gbàbẹ̀ kọjá ni kò ní sọ̀n kalẹ̀ ẹni yẹn ti lè lọ wẹ̀wẹ̀ jánábà rẹ̀ kó ti wẹ̀ ẹ́ lẹ̀ kó ti kó aṣọ rẹ̀ ẹ́ lẹ̀ tí pléènì bá ti fẹ́ dé àárín yẹn yóò ti wọ́n mọ̀ ọ́ jẹ́ kọ́ wọn pé wọ́n ti dá àárín yẹn kọ́ agbáṣọ wúlù mi rẹ̀ bẹ́ẹ̀ nígbà tó gbé ní ìrọ́mù yẹn nígbà tó gbé ní mi kóòtù náà ni ó ti jẹ́ eléyìí ọ̀daràn kankan so látara bẹ́ẹ̀ aṣọ lè yẹn máa fi tàwa fún ilé ọlọ́run ẹ má ló fẹ́ tàwa fún ilé ọlọ́run tó ẹ kó fẹ́ ṣe áàjì àbọ̀ fẹ́ ṣe úmúrọ́ tí ò wá wọ aṣọ yẹn tó kàn lọ tàwáfù yẹn ó kàn lọ tàwáfù tàtọ́wù kó tàwáfù lé ọlọ́run so eléyìí ò ní háàjì kò ní háàjì rárá kò sì tó bá sí bẹ́ẹ̀ náà ní wúmúra kò ní wúmúra aṣọ yẹn lágbọ́ ó gbọ́dọ̀ wà lára wa nígbàdá wẹ̀ tá a ṣe wẹ̀ a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn tá a fi gbé aṣọ yẹn tá fẹ́ ṣe háàjì a bá fẹ́ ṣe wúmúra so alákọ̀ọ́kọ́ nìyẹn téèyàn bá ti ṣe ó kàn lọ ṣeré ní àjìnnú ní àǹkárá lòun fi tàwa fún tó <laughs> dandan kọ́ mọ̀ mọ́ o so tiwantiwa ló fẹ́ lò irú ẹni bẹ́ẹ̀ kàn lọ sí eré ní hajj ni lẹ́yìn wá gbà náà ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ dandan tó jẹ́ wípé ẹni tó bá lọ ṣe hajj tí ò bá ti ṣe kó gbà pé wọn ò ṣe hajj ẹlẹ́kejì tó jẹ́ dandan òun náà ni al-ukuf bi arafa ó gbọ́dọ̀ dùn ní arafa arafa ọjọ́ kẹsàn-án inú oṣù kejìlá àwọn mùsùlùmí òun náà ni arọ́fà yóò dùn ó ń bẹ̀ látàárọ̀ lábàá tó bá ti yọ yóò dùn ó ń bẹ̀ títí títí títí tí ó bìdìgbà tó ràn ọ́ wọ̀ òun ni yóò dùn ó ń bẹ̀ ṣùgbọ́n ó lè tó bẹ́ pé kò lè dúró tán ní àràfà ó kàn dùn ó díẹ̀ kò parí dídú ẹ̀ tó ràn wọ̀ ó ti dárin ìran báyìí kò parí ó gbọ́dọ̀ dúró látàárọ̀ yẹn ni ìmọ̀tọ́ ìbáyé tètè bẹ́ẹ̀ ní ibi tí àárọ̀ ó lè má tètè bẹ́ẹ̀ ṣùgbọ́n kó dúró di ìgbà tó ràn ọ́ wọ̀ yẹn dandan ni yóò dúró di ìgbà tó ràn tó bá lóun kú òun bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ tí wọ̀ òun kú òun bẹ́ẹ̀ yóò ó ti dúró ní àràfà ó ní àjì ṣùgbọ́n ó ti dáná tó bẹ́ẹ̀ kò dúró parí kí ni o kò dúró dìgbà tí kí ni o tó rùn wọ kó kí zuri àti kí ni níbẹ̀ náà ló ti kí ló ti kí asuri àti zuri àti asuri ibẹ̀ ni wọ́n ti kí kó kúrò mbẹ so ó gbọ́dọ̀ dúró tó rò fi wọ̀ kó tó kúrò mbẹ tí o bá ti lè dúró bá ọ̀daràn yẹn rán ṣùgbọ́n ó lè pẹ́ kó dé bẹ́ẹ̀ fọ́sà àdìgbò ń dúró parí tí o bá wá dúró parí yẹn lọ́daràn yẹn so bí wọn kọ adúró ní àràfà rárá ọlọmọkà ara rẹ ọba yá níjọ àràfà kọ bàrà ètè àràfà eléyìí ọkọ sí ni lọ hajj ni kò ní hajj lẹ́yìn wá gbaná ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ lọ́ba lọ hajj o gbọ́dọ̀ má ṣe yẹn tó yẹ pé òní òjè òní hajj òun náà náà ń pè ní tawaful ifadọ so tawaful ifadọ yìí dáadáa ní tawaful tawafu dáa máa ń ṣe ní hajj tawaafu mẹ́ta ni tá a máa ṣe ní hajj tawaafu kan wà wọ́n pè ní tawaafu likudum tawaafu likudum yìí òun èé ṣe dandan tọ́wáfù kùdù kì í ṣe dandan tọ́wáfù kùdù mi téèyàn bá ti dé mẹ́kà òun ni wọ́n kò bàdá ó gbé ìrọ́ọ̀mù tán ó wá ń bọ̀ wá sí káàbà ó wá wọ káàbà ó fẹ́ tọ́wáfù kùdù lọ fẹ́ ṣe nígbà tó dé kọ́kọ́ dé káàbà kọ́kọ́ rí káàbà báyìí tọ́wáfù kùdù lọ fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣe tàmọ́tù nítorí tàmọ́tù ni pé ẹni tó fẹ́ mú ájì àti àti umura tí ó mú pọ̀ tọ́gbẹ́ tàmọ́tù ló fẹ́ ṣe ní gbogbo àtàbájọ́mọ Nàìjíríà máa ń ṣe ìgánná tó wà dé pé yẹn máa mú ajé àti umura pọ̀ náà ń pè ní kiron ètò yẹn ọ̀dà ájì ṣe oná ń pè ní al-ifrod ájì nìkan lè yẹn fẹ́ dá so ẹn bá fẹ́ ṣe tàmọ́tù ń tiẹ̀ tàwáàfù tóun fẹ́ ṣe yẹn tàwáàfù alákọ̀ọ́kọ́ tóun fẹ́ ṣe yẹn ọ̀ràn yẹn ni fóun ọgbọ́dọ̀ ṣe torí pé kí ni o tàwáàfù ni umura ló fẹ́ ṣe ń tiẹ̀ tàwáàfù umura ni kì í ṣe kùdùmù wọn fún un òun fẹ́ ṣe umura nìyẹn ó gbàrà wá ṣe tàwáàfù ní ìfadọ̀ umra lọ́kọ́ fẹ́ sí yẹn nígbà tó kọ́ dé yẹn so kó tàwáàfù yẹn ó fi ṣe umra ni so ó bọ̀rọ̀ sí yọ tàwáàfù tàwáàfù yẹn dandan ni tàwáàfù tàwáàfù ni ẹlọ́dọ̀ ẹni fẹ́ ṣe tó jẹ́ tàmátò tó fi ṣe umra ṣùgbọ́n kìrọ́ọ̀nù tí ẹ̀ wọ́n fojú funfun tàwáàfù kò dùn ni ó máa pè é ẹni fẹ́ ṣe ìfúrọ́dọ̀ ẹgbẹ́ fẹ́ ṣe ájì nìkan tàwáàfù ni kò dùn ni ó máa pè so tawaafu tó wá jẹ́ ọ̀ràn yẹn ní tawaafu tó gbé olóko àwọn mẹ́tẹ̀ẹ̀ta sínú tawaafu lè ìfáàdọ̀ bẹ́ẹ̀ bá lọ ìyẹn lèyìn ó ṣe nígbà tí àwọn alálàájì bá kúrò ní musdalifa wọ́n ó padà wá sí Mínà láti wá lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n bá lẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ tán wọ́n lọ pa ẹran ẹran adìyẹ àwọn wọ́n pa nígbà tí wọ́n bá para adìyẹ àwọn tán wọ́n fa irun àbí kí wọ́n gérun nígbà tí wọ́n bá wá ṣe tán wọ́n wà lọ ṣe tàwáfù lè ìfàdọ̀ èyí ṣe lẹ̀ pé gbàmù dẹ́mọ́kà èyí ṣe tàwáfù lè ìfàdọ̀ mi ní ìsìn ráì torí pé bàtí wọ́n ṣe ń gbà náà ah èrò ti pọ̀ jù lọ́ba ṣe ọkàn tán ààrẹ jẹ ni àsìkò tí wọ́n ní oṣù yẹn náà lọ gbọ́dọ̀ ṣe lẹ́yìn ìgbà tó ọba fáwọn tán àsìkò tán ní so ọ̀rẹ́ àyàn sí dẹ́ ẹ̀ bá lọ mọ́kà tí ó bá ṣe lásìkò tán ní ó ṣe yẹn kò ní àjì ó kàn ṣe lọ́bẹ̀ ni òní ní hajj so lẹ́yìn wá gbà náà òun náà wàá tún ní sáàyù bẹ́ẹ̀ náà sọ́fà wàlìmọ́rùwà òun lẹ́lẹ́kẹrin eré tá a sá láàrin sàfà àti mọ́rùwà ẹ ń bá lọ mọ́kà ó gbọ́dọ̀ sá ẹ máa ṣe tàmọ́tù tí ẹ ti di méjì ọ̀tọ̀ ni ó ṣe sáàyù pé òun ṣe ti umura ìbàdàn bá kọ́ parí tàwáfù ti tawafu tó ṣe tawafu ni umura tó ṣe yẹn yóò ṣe ṣáájú tẹ̀lé tó gbọ́ fi parí umura rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ pé àwọn tí wọ́n kìrọ́ọ̀nù ni wọ́n ṣe wọ́n lè má ti ṣe ṣáájú gbà náà tó gbé wọn ó gbé di ẹ̀yìn kí o ẹ̀yìn tawafu ni ìfadọ̀ gbogbo olójọ́ fún wọn so ẹni tó bá ṣe tàmọ́tù yóò ṣe ṣáájú yẹn tó bá ní wá ṣe tawafu ni yóò tún ṣe kí o yóò tún ṣe ṣáájú lẹ́yìn rẹ̀ dáná ọlọ́gbọ́dọ̀ ṣe tiẹ̀ yàtọ̀ yóò ṣe ṣáájú yẹn sáyò rẹ̀ ó jẹ méjì tàwáàfù rẹ̀ ó jẹ mélòó yọ jẹ méjì ṣùgbọ́n àwọn títí yẹn tàwáàfù tiwọn kò dùn kéde dandan fún ẹ tẹ̀lé tàwáàfù lè fàdọ̀ àti sáyò yẹn ni wọ́n ṣe tiwọn so sáyò yẹn ni bẹ́ẹ̀ ká sáyé láàrin Safa àti Marwa kẹ́rin náà ti ń sá tèmi kò sásìkò fún aláṣẹ fi máa ṣàlàyé ilé àti máa ṣàlàyé lọ́la náà insha Allah so látara bẹ́ẹ̀ òun náà ni pé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ ń bá lọ Mẹ́kà tí ò bá ti lọ ṣe kankan nínú gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí irú ẹni bẹ́ẹ̀ kàn ṣeré lọ ni ọ̀ràn àyànnu mọ́kànnù tí ò gbọ́dọ̀ má ṣe nígbà ọba ṣe òun lágbà yìí pé lágbájá yìí o òṣìṣẹ́ kínní o òṣìṣẹ́ hajj so hajj yẹn ní tó jẹ́ ọ̀ràn àyàn bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn kan mi tuntun wá so mọ́ apádà yẹn inṣàlá àmọ́ ṣàlàyé eléyìí náà fún wa ní ọ̀la nígbà tí ọlọ́run sọ fún wa pé àwọn tí wọ́n ń lọ ṣe àjì yìí o tí wọ́n ń gbéra ńlẹ̀ yìí ọlọ́run ní lè yẹ ṣe àdù. ìyá ṣe àdù màlá fi àlá ń. ọlọ́run ní àwọn ṣe àjì tí ó jẹ́ àǹfààní fún wa láyé àti lálìkè àmà lọ́lọ́run bá fẹ́ kí wọ́n lọ ṣe níbẹ̀ kí wọ́n lọ ṣe ń bẹ̀ lọ́lọ́run ní kí wọ́n wá lọ ṣe ń bẹ̀ ni wọ́n fi ń gbéra láti lọ ṣe iṣẹ́ náà làwọn ń ṣàlàyé fún wa láti máa ṣàlàyé lọ́lọ́run náà ọlọ́run iṣẹ́ náà fẹ́ lọ ṣe nìyẹn kàkà Okay, ويذكر اسم الله ويذكر اسم الله في أيام معلومات so ويذكر اسم الله في أيام المعلومات ọlọ́ni àwọn èèyàn yìí wọ́n fẹ́ lọ máa dárúkọ ọlọ́run ọba fi أيام المعلومات ní àlàyé níwọ̀n bá kó di pé àparí tẹ̀síìlì tó nù náà ni pé iṣẹ́ hajj àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ni ó ti bẹ̀rẹ̀ láti bá ti parí Ramadan oṣù Shawwal ló ti bẹ̀rẹ̀ tí a fi oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ẹlẹ́ẹ̀kọkànlá ẹ̀tẹ́lẹ́ẹ̀kejìlá ṣùgbọ́n oṣù ẹlẹ́ẹ̀kejìlá gángan òun gángan wá níbi tíṣẹ́ áàjì lọ ṣe kí ni o lọ́lọ́ sọdọ sí oṣù ẹlẹ́ẹ̀kejìlá mẹ́wàá wájú rẹ̀ wá ló wá sọdọ sí yẹn náà ń pè ní ajáàmù màlúmáàtì lẹ́yìn àyàmù màlúmáàtì àyàmù tẹ̀sírìkì ló tẹ̀lé ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́wàá ni àyàmù màlúmáàtì tá a máa ṣàlàyé fún wa lọ́la ibẹ̀ ni iṣẹ́ àjì lọ sọ̀dọ̀ sí yẹn létí lọ oṣù yẹn láti ṣàwàl títí dé oṣù kejìlá àwọn afẹ́ akẹ́gbà bẹ̀ nígbà tí àyàmù tẹ̀sírìkì bá ti parí báyìí iṣẹ́ àjì ti parí àwọn kan náà ah, oṣù kejìlá yẹn gbọ́dọ̀ parí tán yányán kó o sì gbé iṣẹ́ àjì ó parí ṣùgbọ́n àyàmù tẹ̀sírìkì parí òun ló fìdí múlẹ̀ pé iṣẹ́ àjì ti parí so ẹ lọ ma ẹ bá fẹ́ ṣe tàmátù ó lè máa lọ látẹ̀yìn Ramadan tọ́ ọ bá lọ́nu Ramadan torí tàmátù lọ́wọ́ ṣe ọ̀ṣẹ̀ tàmátù o ọlọ́ṣẹ́ umura Ramadan ó dàṣẹ áàjì lọ́tọ̀ tó gbé ẹni tí ó ṣe tàmátù yóò lọ ṣe kíní ẹ̀ ìgbà àsìkò àjì ìrìn tí ó ṣe ìrìn àjò lọ àsìkò láàrin inú oṣù ṣàwálù ṣe parí kíni o òní ọlọ́bẹ̀ tó bá lọ síwájú ìgbà náà tó ti wà ń bẹ̀ ara yóò sì ṣe múra yóò padà wá sí kíni o <laughs> yóò kàdà ṣe iṣẹ́ àjì nìkan lókùn tó wọ́n kò sì tàmọ́tù ṣe bẹ́ẹ̀ náà tó bá fẹ́ ṣe kìrọ́ọ̀nù náà inú oṣù gini o inú oṣù aj aṣírùlẹ̀ aj tọ́lọ́ bá sọ ní oṣù àtúntò bá kọ́rọ́. alahajju aṣírùn màlúmá. lọ́wọ́ sọ pé alahajju aṣírùn màlúmá ní oṣù àtúntò bá kọ́rọ́ aj ti ní àwọn oṣù tá a ti mọ̀ ani asuru maaluma ayamu maaluma àtúntò ani ayamu tẹsuru so àwọn ẹ̀mẹ́ yẹta iṣẹ́ àlá àtúntò àṣàlàyé lọ́la ìta gbọ́dọ̀ ní ọlọ́mọṣẹ́ bá aṣọ́jú ọ̀hún fún wa ọlọ́run ti kárẹ̀ sàn wájú ọlọ́run bàtẹ́ ọlọ́run ṣe ní kájáfìrí yọ̀nà ọlọ́run mọ̀ṣẹ́ mọ̀yì káfìrí yọ̀nà ọlọ́run subahana kala wa bihamdi ashadu ala ila ila an astaghfiruka wa atubu ilayk nam ìbéèrè.